إخواني المستمعون وأخواتي المستمعات السلام عليكم ورحمة الله وبركاته أرجو فوالله با أترى لكم كي الله با أترى جنجة الله با فأسواج ودا النبي محمد صلى الله عليه وسلم àti àwọn ará ilé ànábì sallallahu alayhi wa sallam àtàwọn sọ̀hábà ànábì sallallahu alayhi wa sallam àti gbogbo olùtẹ̀lé ojú ọ̀nà ànábì sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbọdọ̀ alkiyama abẹ́lọ́wọ́ba kí ọlọ́wọ́ba kí ó kàwà náà kúnnú wọn ọlọ́wọ́ba kí ó sì àwa náà ní ọmọlẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam náà ìtí wọ́n ní kí yá dìjọ gbé ẹ̀wò òun náà ni effect of corruption àbí an Islamic way out ìlápa ìbàjẹ́ láwùjọ. Uh, ìlápá ìbàjẹ́ erípa sí ìbàjẹ́ máa ń ní láwùjọ tí ìbàjẹ́ bá wà àti pé kí ni ọ̀nà kí ni àbáyọ tí Islam tó gbé kalẹ̀ lórí corruption tí a ń pè ní ìwà àbàjẹ́ ṣẹlẹ̀ báyìí nìkan tí wọ́n ní kí àdìjọ́ máa gbé yẹ̀wò. tàbáwò àkórí ọ̀rọ̀ yìí a rí pé àkórí ọ̀rọ̀ kan ní tó yẹ a ó bá sí kò ta wà yìí mọ́ púpọ̀ nítorí pé a wà lásìkò tó yẹ sí pé pariwo káàkiri nípa pé a ń láti yí padà pé ká change ẹ̀rí pé nǹkan tí àwọn ìjọba tán pariwo lásìkò tá a wáyé nìyẹn bí bá ṣe ń bá lọ yóò dáa àbí bá ṣe ń bá bọ̀ látẹ̀yìnwá yóò dáa a ń láti yí padà wọ́n ní a wà ní change era báyìí àsìkò tó yẹ sí pé Nàìjíríà nílò ká yí padà kó níbi àwọn aburú tó ti wà lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bákan náà tí a bá wo olórí orílẹ̀-èdè wa a ẹ̀rí pé nǹkan tí olórí orílẹ̀-èdè tí wọ́n múra sí jù lọ òun náà ni báwọn náà fẹ́ gbógun ti corruption báwọn náà fẹ́ gbógun ti ìwà bàjẹ́ wọ́n fẹ́ sígun wọ́n fẹ́ sí ìlú nǹkan tá ń pè ní corruption so kí wá ní islam náà wá ní láti fi àbí kí ètò tí islam gbé kalẹ̀ fún ìgbógun ti ìwà bàjẹ́ kí náà ń pè ní corruption gan nínú islam torí pé tàbá wá ní tàbá ní kí ọkàlùkù wá ń sìn tàbá ní káwá divine nǹkan tán pè ní corruption ó súnmọ́ kọ́ jẹ́ sí pé ó súnmọ́ kọjá sí pé definition tá máa fún corruption kò ní jẹ́ pé pẹ̀lú islamic perspective ni kò ní jẹ́ sí pé pẹ̀lú àgbọ́yé ti islam láàfi fún definition láàfi sọ definition corruption nǹkan tó súnmọ́ òun náà ni pé ká máa jẹ́ sí pé abẹ́ definition corruption gẹ́gẹ́ bí àwùjọ wa ní tí àwùjọ wa mọ̀ ní corruption ṣé báyìí nìsín ó súnmọ́ kọjá sí pé irú àwọn definition báyìí irú àwọn ìtumọ̀ báyìí òun láfẹ́ fún corruption ẹgẹ́ bí àwùjọ tí a wà àti gẹ́gẹ́ bí àìlákà confessing èyí tó rẹ́sí pé ó ń bá àwọn mùsùlùmí fẹ́ra lásìkò tá a wà yìí náà corruption òun náà ni gbogbo nǹkan tí ọlọ́wọ́n bá àlékẹ́ lọ́wọ́ bá ti fẹ́ tí anabi sallallahu alayhi wa sallam tí o bá ti fẹ́ ẹni tí bá ń ṣerú nǹkan báyìí nínú òwòye islam irú ẹni bẹ́ẹ̀ corrupt nìyẹn oníwà bàjẹ́ ni wéèyàn bẹ́ẹ̀ ẹni tí ọjà aláburú èèyàn onírú èèyàn bẹ́ẹ̀ tí ó bá ní sí àmọ́ tí bí ẹnì kọ̀ọ̀kan wá ní èrè nípa wọ́n bí ẹnì kọ̀ọ̀kan wá léèrè nípa wíkí ń pè ní corruption ó súnmọ́ ká mọ́ ní ẹ kí èèyàn kówó jẹ ṣàǹpára corruption yẹn náà wà kí èèyàn máa kówó jẹ ẹ oríṣiríṣi àwọn nǹkan tá a rí pé ó wọ́pọ̀ láwùjọ wa yìí ní eré tó ẹ́ sí pé àti ẹ̀mí fojú ẹ̀sìn àní fi wórú nǹkan yẹn rárá a kàn fojú àwùjọ wò lásán àbí ojú irú nǹkan tí ń ṣẹlẹ̀ láwùjọ wa àbí irú ìjọba tá ń lò òun láti mọ define corruption yóò dé ìjẹ́ pé pé mùsùlùmí bọ́ síta tọ́mà ní kọwàá fún definition kọwàá sọ definition corruption fún wa irú ẹni bẹ́ẹ̀ nǹkan táwọn expect lọ́dọ̀ ẹ̀ táwọn retí lọ́dọ̀ rẹ̀ níbẹ̀ náà ni pé kó sọ ìtumọ̀ tán pè ní corruption lórí àgbọ́yé Islam kí ni Islam pè ní corruption náà a pẹ̀lú mọ́yé divine corruption ni wípé òun náà ni gbogbo tí Ọlọ́run bá àlékẹ́ ọlá tí ò bá ti fẹ́

eléyìí báyìí tí a bá dẹ̀ wo ọ̀dọ̀ àwọn olóyìnbó tó bá bẹ́ẹ̀ corruption ti wọn wọ́n sọ wípé the act of corrupting or of, or uh, of impairing integrity virtue or moral principle the state of being corrupted or debased loss of purity or integrity depravity weakness impurity bribery gbogbo àwọn nǹkan báyìí iná ń pè ní corruption lọ́dọ̀ àwọn òyìnbó náà òun náà ni kéèyàn ní ìwà pálapàla lọ́wọ́ àìjọmọlúwàbí kó wà lára àyàn kí èyàn jẹ́ nítorí sí pé ìwà ọwọ́ rẹ̀ ò ní mọ́ tàbí kí èyàn jẹ́ nítorí pé ó lẹ tàbí kí èyàn jẹ́ nítorí pé ó máa ń gba owó ẹ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ilé báyìí ní nǹkan tó ń pè ní corruption according to dictionary so ilé báyìí ní nǹkan tó ń pè ní corruption so ẹ́ rí pé gbogbo ilé báyìí àwọn ìtumọ̀ kan tó yẹ sí pé tàbá ní ká spread ẹ̀ lórí àgbọ́yé àwùjọ wa a rí pé ọmọ Nàìjíríà tẹ̀rì sí àbí àtẹ̀rì sí nítòótọ́ ẹ rí pé nǹkan tá àtẹ̀rì sí tó ẹ́ sí pé lójoojúmọ́ à ń lúwẹ̀ẹ́nú ẹ̀ ni ṣé báyìí nìsín so à ń lúwẹ̀ nínú àbàjẹ́ lójoojúmọ́ ni so tá bá ń sọ̀rọ̀ nípa corruption làákàyè àwọn èèyàn sábà máa lọ síbi ọ̀dọ̀ àwọn ìjọba nìkan òǹkàlùkọ́ wa gbàgbé ẹ̀mí ara ẹ̀ wípé ǹjẹ́ corruption tó ń sọ yìí gan ǹjẹ́ èmi gangan fúnra mi ṣé kéde pé mo kó sínú ẹ̀ṣá sẹ́mi náà sínú àwọn tó corrupt àwọn tó ń ba Nàìjíríà jẹ́ báyìí so a ní try láti gbọ́ àgbọ́yé corruption wá sórí ara wa afẹ́gbàgbọ́yé corruption fi àwọn ìjọba yẹn lágbájá ó corrupt gan látàmẹ́dùn ó corrupt gan so àmọ́ sábà ń rí corruption àmọ́ sábà gbàgbọ́ yẹ̀ wípé àwọn tó ń bá wí àwọn tẹ́ corrupt òun náà làwọn tí wọ́n ń ṣèjọba nìkan a kì í sábà gbàgbọ́ yẹ pé àwa tá a ṣèjọba náà tá a jọ ọmọ lẹ́yìn náà àwa náà corrupt ṣé báyìí nìsín ṣé lè báyìí làwọn nǹkan tá a máa gbé yẹ̀wò insha Allah ta'ala naam àti ọ̀nà tí Islam tó gba àwọn ọ̀nà àbáyọ tí Islam gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ corruption yìí náà a nígbàtà ti mọ̀ wípé nǹkan tán pè ní ìtọ́lọ̀wọ̀n bọ̀ fẹ́ ìtànẹ́bí sallallahu alaihi wasallam pèpè sí ìtàn pè ní corruption yẹn èwo ni nǹkan tó burú jù nínú corruption èwo ni corruption tó burú jù alákọ̀ọ́kọ́ lọ́dọ̀ ọlọ́run ba òun náà ni kí ni o kéèyàn máa ṣẹbọ pẹ̀lú ọlọ́run ba gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba irú ẹni bẹ́ẹ̀ aláburú èèyàn tó ga jù lọ́dọ̀ ọlọ́run ọba nìyẹn abẹ́ni tó bá ṣe kèfèrí sí ọlọ́run ọba ó ṣe kèfèrí ó ṣe àìgbàgbọ́ sí kan nínú àwọn nǹkan tọ́lọ́run ọba àlékelá ní ká nígbàgbọ́ sí àbí nǹkan kan nínú nǹkan tọ́lọ́run ọba àlékelá fi rìnlẹ̀ irú ẹni bẹ́ẹ̀ takò irú ẹni báyìí nínú òṣùwọ̀n ṣẹ̀ríà ẹni tó corrupt ni ẹni tó ẹ́ pé ó corrupt gidi gan nírú èèyàn bẹ́ẹ̀ kan bẹ́ẹ̀ ní nìkan bẹ́ẹ̀ Naam. So nǹkan tán pè ní corruption ó bẹ̀rẹ̀ látorí ẹbọ. Ó bẹ̀rẹ̀ látorí ẹbọ. So bákan kúfúrú corruption ni gbogbo ẹnikẹ́ni tí ìṣe kèfèrí bá ń bẹ lára ẹ̀ bóyá ó sáì gbàgbọ́ sí nǹkan kan tọ́lọ́wọ́n bá àlékírá ní ká ní gbàgbọ́ sí ni àbó tako nǹkan kan nínú tọ́lọ́wọ́n bá àlékírá fi rìn lẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó ó ẹni tó corrupt ni nínú òṣùwọ̀n ti ṣẹ̀ríà bákan náà gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe bídà irú ẹni bẹ́ẹ̀ corrupt torí pé irú ẹni bẹ́ẹ̀ ẹ̀sìn tó corrupt ló ń sìn kò ń ṣe ẹ̀sìn tó ẹ́ ẹ̀sìn tó pure látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ẹ̀rí pé ẹ̀nà ẹ̀dẹ̀ sí kí ni ó jáde nínú definition táwọn òyìnbó fún corruption pé impurity àbí so impurity so ẹni ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn tí ò pure ni impurity wà nínú ẹ̀sìn rẹ̀ àìmágára ó wà nínú ẹ̀sìn rẹ̀ níbẹ̀ torí pé ó ti da àwọn nǹkan tí ò sínú ẹ̀sìn ó ti da papọ̀ mẹ́sìn so irú àwọn nǹkan yẹn ló fi ń jọ́sìn fọ́lọ́run ọba àwọn nǹkan tí àwọn nǹkan tí ò pure yẹn náà ló fi ń jọ́sìn fọ́lọ́run ọba irú ẹni bẹ́ẹ̀ tí bá ń ṣe bídíà irú ẹni bẹ́ẹ̀ náà wà corrupt bẹ́ẹ̀ náà lẹ́ni tí máa ń ṣe lọ́wọ́n bá ẹ̀rí pé ẹni bẹ́ẹ̀ náà ó corrupt ẹni náà oníbàjẹ́ èèyàn ni fún bí àpẹẹrẹ ń ṣe ti ń ṣe zina jẹ̀mọ́ àti ó corrupt abẹ́ni tó pure ni ẹ̀rí pé ẹni bẹ́ẹ̀ náà ò pure kìí ṣe ẹni mímọ́ kìí ṣe ẹni tó ní integrity kìí ṣe ẹni tí integrity ẹ̀ dá ṣé báyìí nìsín nítorí pé ìwà tí ń wù yẹn ìwà tí máa ń kó àbùkù bá ìjọmọlúwàbí yẹn ni kódà lọ́dọ̀ àwọn èèyàn tabarí èèyàn kan tó gbajúmọ̀ pẹ̀lú zina ẹ̀rí pé a máa ń fojú èèyàn padà wò ayé fojú ọmọlúwàbí èèyàn wò pé ẹ̀ eléba ń sí lẹ́yìn àmàní so ẹ bá ní sí so ó túmọ̀ sí pé lọ́ni bẹ́ẹ̀ ti corrupt ni ẹ even according to corruption definition corruption nínú dictionary so ẹ bá ní sí pé pé impurity ni nǹkan bẹ́ẹ̀ náà lọ́ni bẹ́ẹ̀ ẹni tí ìwà ìmọ̀ ní bẹ lọ́wọ́ ẹ̀yẹn now ṣe wá ní gbogbo corruption ayé pátápátá àárín àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí àríbi tó wà náà nìyẹn kò kọjá nǹkan mẹ́rẹ̀ nìyẹn ẹbọ kúfùrù bákanáà bídá àti ẹ̀ṣẹ̀ àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí òun ni corruption ṣé bá corruption náà kọjá gbogbo nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí bẹ̀tí nínú àgbọ́yé ti nàìjíríà nínú àgbọ́yé ìjọba nàìjíríà òun náà ní pé nǹkan tá ń òun náà ni àwọn apákẹ́ ẹ̀ṣẹ̀ kódà kìí ṣe gbogbo ẹ̀ṣẹ̀ ní corruption lọ́dọ̀ wọn lọ́dọ̀ nínú àgbọ́yé ìjọba Nàìjíríà ń ṣe kéèyàn ṣe sì ní ṣe corruption nǹkan tí ó ìgbà tí ó tó máa di corruption ó nígbà tí èèyàn bá rape tí wọ́n tó bá rape lọ́nà ìjọba nínú òṣùwọ̀n ìjọba Nàìjíríà ìwé níbẹ̀ corrupt nìyẹn àmọ́ tó o bá ti rape tó ẹ́ sí pé ìwọ àtobìnrin yẹn lẹ́dìjọ́gbóra yẹn tẹ̀dẹ̀ fi ní àjọṣepọ̀ láàrin ara yín tí è ti pẹ́ rẹ́pọ̀ ara yín irú ẹni bẹ́ẹ̀ inú nǹkan bẹ́ẹ̀ nínú òṣùwọ̀n ṣẹ̀ríà nínú òṣùwọ̀n ti jọba nàìjíríà kìí ṣe corruption ṣéra ẹni sí ọtí mímu nínú òṣùwọ̀n jọba nàìjíríà kò ń ṣe corruption àti àwọn nǹkan tó ẹ́sìpọ́ lọ́wọ́ bá àríkẹ́lá ṣe lé wọ̀ léwa lórí rìbá jíjẹ tẹ́tẹ́ títa ẹ̀rí pé nàìjíríà ìjọba nàìjíríà legalize kí ẹ̀mẹ́ta jẹ́jẹ́ ìjọba Nigeria legalize kí a máa mutí ìjọba Nàìjíríà legalize kí a máa ṣe zina ìjọba Nàìjíríà legalize oríṣiríṣi àwọn nǹkan báyìí so ìbá nìsí nítorí pé nínú òṣùwọ̀n ìjọba Nàìjíríà corruption over restricted sí àwọn nǹkan kan particularly tí ò débi àwọn nǹkan míì so ilé báyìí gbọ́dọ̀ jáde kó nínú orí àwọn mùsùlùmí so táwọn mùsùlùmí bá ti ń gbọ́ corruption àgbọ́yé tiwa ó gbọ́dọ̀ wà wáídà ó gbọ́dọ̀ kẹjú ó gbọ́dọ̀ fẹnu ju àgbóyé tí ìjọba Nàìjíríà ń gbọ́ ní corruption lọ àwọn gbé oòrùn àgbé òṣùwọ̀n corruption àgbé sórí òṣùwọ̀n tọ́lọ́wọ́n bá ti tàmẹ́bí sallallahu alaihi wasallam nítorí pé àwa ń tiwa ní tàbí ń ṣètò ìgbéyà sí ayé wa òun náà ni pé kí lọ́lọ́wọ́n bá wí kí lànàbí wí nítorí pé ọlọ́wọ́n bá òun lọ́ba tó dá ayé òun lọ́ba tó sì ń darí ẹ̀ òun lọ́ba tó dẹ̀ ń ṣètò lórí ayé gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ayé pátápátá ètò ọlọ́run bá ni náà ló fi jẹ́ pé ńgbà tọ́lọ́run bá àlékẹ́lá tí ó bá ti tó bá ti tó àsìkò tọ́lọ́run bá àlékẹ́lá ọ̀gá káyé jí ayé mọ́ gbogbo àwọn ètò ìpáwátá ọlọ́run bá àlékẹ́lá mú kó lẹ̀ kò ní sí kankan náà tí ó ṣẹlẹ̀ mọ́ ayé gan fún rẹ̀ ọlọ́run bá àlékẹ́lá parun nítorí pé ó ti tó àsìkò tọ́lọ́run bá àlékẹ́lá ọ̀gá káyé jí ayé mọ́ nìyẹn so lásara báyìí gbogbo àkíbà tó bá ti ń sọ̀rọ̀ nípa nǹkan kan nínú àlámọ̀rí ìgbésí ayé wa àwa mùsùlùmí in tó yẹ káàkọ́ máa ṣe ni pé káàkọ́ máa gbé nǹkan yẹn káàkọ́ máa gbé lọ sí ìrìsùn wọn tọ́lọ́wọ́n bá ti tànẹ́bì náà so tá a bá ti wá gbé sí ìrìsùn wọn tọ́lọ́wọ́n bá ti tànẹ́bì ibẹ̀ làwọn ti máa derive ibẹ̀ láti máa deduce definition àgbọ́yé tiwa ibẹ̀ láti máa fàyọ pé kí Islam ń pè ní nǹkan báyìí kò ní jẹ́ nǹkan táwùjọ ń pè bẹ́ẹ̀ làwọn máa pè bẹ́ẹ̀ so pẹ̀lú eléyìí báyìí àmúrò pé mo ti try láti ṣàlàyé nǹkan tá ń pè corruption báyìí sẹ́rà nìsìn kí wá ní solution kí ni ọ̀nà àbáyọ ibi tí ọ̀rọ̀ pọ̀ sí gan lélẹ̀ báyìí tó pé tá bá ti identify problem nǹkan tá ní láti kọ́kọ́ ṣe ni pé èyàn kọ́kọ́ ní láti identify problem náà kọ́kọ́ mọ wípé òun níṣòro náà nígbàtí èyàn bá mọ̀ pé òun níṣòro ìgbà ẹni ọmọ sáré káàkiri láti wọ́n àbáyọ sí wèrè ọmọ pé òun níṣòro nítorí ẹni òjé kọ́bọ́dà ẹ̀ tí ọ̀nà sáà lórí condition tó wà kò mọ̀ kó òun ní problem so níjọ́ tí èèyàn bá ti ní tí èèyàn bá ti identify problem àkọ́kọ́ ni pé nínú inú inú problem tí ń ṣe nǹkan tí ń ṣe yẹn yẹn ti rí 50% solution yẹn 50% solution ti ṣẹlẹ̀ nígbà tí èèyàn ti identify problem nǹkan tó kù 50% tó kù tí èèyàn mójútó ni báwo náà ni ẹ ti fẹ́ sí kí ni òun náà ni báwo ni ẹ ti fẹ́ mú nǹkan yẹn lọ lóbi jẹ́ pé tí èèyàn bá sick tí èèyàn bá ń ṣàárẹ̀ tí èèyàn bá lọ sọ hospital nǹkan tó kọ́ ṣe ni pé wọ́n kọ́ fẹ́ identify irú àìsàn wo ni ṣe ọ́ 50% nìyẹn tó bá ti lè identify irú àìsàn wo ní ń ṣe ọ́ ìgbà ẹnu ọmọ irú àwọn oògùn tó fẹ́ administer fún ẹ pé irú nǹkan báyìí ló yẹ kó lò irú nǹkan báyìí ló yẹ kó lò torí pé a ti mọ nǹkan tí ń ṣe ẹ́ nìyẹn tí wọ́n bá mọ nǹkan tí ń ṣe ọ́ ó súnmọ́ tó bá bẹ̀rẹ̀ sí máa administer oògùn fún ẹ tán prescribe oògùn fún ẹ kó jẹ́ sí pé oògùn tó máa prescribe fún ẹ kò ní jẹ́ sí pé yóò bá nǹkan tí ń ṣẹlẹ̀ sí ọmọ so eventually nǹkan yẹn lè padà tún di nǹkan tí ó wà aggravate sí tí ó padà tó wá lágbára ju bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ tàbí kó jẹ́ sí wípé nǹkan yóò tiẹ̀ wá ní lọ rárá illa an yasha Allah àyàfi tọ́lọ́run bá àlékílá bá kàfẹ́ kí nǹkan yẹn lọ lọ́yà kù tó fi gbé nǹkan alákọ̀ọ́kọ́ o ní pé kí yẹn kọ́kọ́ identify ibo làwọn ìṣòro yẹn wà gan tí yẹn bá ti wá identify problem ìgbà yẹn ló sì wá kan solution alhamdulillah báyìí inú nǹkan tí akọ́fẹ́ ní ká ìta ọkọ́fẹ́ fàyọ báyìí o ní pé kákọ́ identify kí náà pè ní corruption gan ṣe bá ní sí táà bá dẹ̀ identify problem táà mọ́ corruption yìí wallahi lazim inú wàhálà táà wà yìí a sì máa wà ní ọ̀nà ni tó pé a mọ́ nǹkan tọ́fà tọ́lọ́wọ́ bá lékẹ́lá fi ń bínú sí wa torí pé ó yájú báyìí ó dájú báyìí pé ọlọ́wọ́ bá lékẹ́lá ń bínú sí wa báyìí jama'a ọlọ́wọ́ bá ń bínú sí wa ẹ̀yin ẹ wo bí ìjẹ́ ẹ̀mú ẹwọ́ yẹn nira fún wa tó lónìí wàláhì láàfí ìjẹ́ ẹ̀mú ó nira gidi gan tó yẹ sí pé àti rí nǹkan kì bẹnu báyìí ó dẹ̀ di túláàsì ó di wàhálà fún wa nítorí wípé ọrọ̀ ajé wa ó ti bàjẹ́ pátápátá tó ti bí ọrọ̀ ajé sí wá bàjẹ́ tó yìí nǹkan tá a lé gẹ́gẹ́ bí pé ta fi ń wá ọrọ̀ ajé wa ta fi ń wá jíjẹ múmu òun náà lépo epo ọ̀hún tó wá bàjẹ́ gan jẹmá àbípo tó wá bàjẹ́ tó yìí lásìkò tó pé nǹkan wọ́n yìí lásìkò tó pé owó wọ́n gan láti rí àsìkò yìí náà tó wá ní àwọn nǹkan tá ń fowó rà náà tó wá wọ́n gan wàláhì náà fi àwọn nǹkan tá ń wọ́n sẹ́mi pé tí ó bá yẹ pé owó lọ́ bá wọ́n tí nǹkan tá ń bá less in fact

ìbínú ọlọ́run bá ní wàláhì láàrin ilé tó pé àpàrà máa ṣàlàyé inshallah nínú hadith ẹ kó ti ṣàlàyé lè báyìí fún wa pé gbogbo orúkọ báyìí tó bá ti ń ṣẹlẹ̀ síyàn ọlọ́run bá ń bínú síyàn ni ìbínú ọlọ́run bá ní ṣẹlẹ̀ yẹn àfi káwà mọ kí ni ibo láti ibo láti ibo gan láti ṣe ọlọ́run bá kí ìṣesí tọ́wọ́n bá lékè láti ń bá wa lò lọ́wọ́n bá lékè ló tó yí padà nítorí ẹ̀ta bá lọ́wọ́ ní suratul Anfal tí n bá gbàgbé bóyá verse 56 nínú suratul Anfal ọlọ́wọ́n bá lékè láti sàlàyé fún wa nípa àwọn tí ọlọ́wọ́n bá lékè láti yà jẹ àwọn ọjọ́ tó ti kọjá lọ tọ́jú ọlọ́wọ́n bá lékè láti bínú sí wọn tọ́lọ́wọ́n bá lékè láti yà jẹ wọn ọlọ́wọ́n bá wọn sàlàyé wọn fún wa ọlọ́wọ́n bá lékè láti sọ̀rọ̀ wọn fún wa nínú Al-Qur'anul Karim náà ọlọ́wọ́ bá ní ذلك بأن الله لم يكن مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم وأن الله سميع عليم ọlọ́run bá lè gẹ́lá ní zálìkà bí annàlọ́ ọlọ́run ní ìyàtà fi jẹ wọ́n àwọn ìjọ tí wọ́n gbẹ́rùgbẹ́rí sọ́rọ̀ ọlọ́run bá àwọn ìjọ tí wọ́n ṣe kèfèrí sí Ọlọ́run bá àwọn ìjọ tí wọ́n ń da orogún papọ̀ mọ́ Ọlọ́run bá àwọn Ọlọ́run bá lè kẹ́lá ń bá ọ̀rọ̀ wọn bọ̀ àwọn ìjọ Firaun àwọn ìjọ Firaun Ọlọ́run bá ní ìyà tá fi jẹ wọ́n yìí ẹ̀rí pé Ọlọ́run bá lè kẹ́lá fi ìyà jẹ àwọn Firaun àtàwọn ìjọ rẹ̀ Ọlọ́run bá lè kẹ́lá dẹ̀ sàlàyé wa ní zalik ọlọ́ ní ìyàtà fi jẹ wọ́n yẹn ó rí bẹ́ẹ̀ nítorí pé bí anna Allaha lam yakun mughayyiran ni'matan an'amaha ala qawm nǹkan tó fà ó ní pé ìdẹ̀ra tó náà bá àlékẹ́lá bá ń ṣe fún àwọn ẹ̀jọ́ kan ọlọ́wọ́n bá àlékẹ́lá ò kí ń yí padà sí ìyà lé wọn lórí ọlọ́wọ́n bá ò ní pẹ̀lú wọn lórí ìṣesí ọlọ́wọ́n bá fi ń bá wọn lò hatta yughayyiru ma ó dìgbà tí àwọn náà bá tó yí padà látọ̀dọ̀ ara wọn ó túnbọ̀ sí pé tá a bá ń fẹ́ yí padà tá a bá ń fẹ́ change nǹkan tá ń láti ṣe ni pé àwọn náà láti yí àwọn wàkátá ń hù a ń láti yí padà nígbà tá a bá yí àwọn ọ̀bọ̀ yẹn padà ìgbà yẹn lọ́wọ́ bá lékelá náà wà yí àwọn ṣe sí àti àwọn ìtọ́lọ́wọ́ bá lékelá fi ń bá wà lò níyà ọlọ́wọ́ bá lékelá wà yí padà sí ìkẹ́ ẹgẹ́ bó ṣe sí pé ọlọ́wọ́ bá lékelá máa ń ṣe lé àwọn kèfèrí lórí tó ẹ́ pé ìkẹ́ tọ́lọ́wọ́ bá lékẹ́ bá ṣe fún wọn ọlọ́wọ́ bá lékẹ́ máa ń yí padà ń sọ di wọn lórí nígbà táwọn náà bá yí padà sọ́lọ́wọ́ bá àwọn àfáà ní tó bá bi wípé ìjọ tọ́lọ́wọ́ bá ń sọ̀rọ̀ wọn nínú alukur'ani yìí tọ́lọ́wọ́ bá lékẹ́ bẹ́ kí àwa náà ká kẹ́kọ̀ọ́ látara wọn kírù nǹkan tó ṣẹlẹ̀ sí wọn níyà kọ́ńbà dáadáa wo ni wọ́n ń ṣe tẹ́lẹ̀ tó wá yí padà sáìdá sọ́lọ̀run fi àjẹ wọn ṣe pé kẹta ẹ̀yìn sọ ni pé ọlọ́run bá ní ìyà tọ́lọ́run bá àdékẹ́ lásọ̀kalẹ̀ lé wọn lórí ìyà tí ń jẹ wọ́n yìí ó jẹ wọ́n látara wípé wọ́n yí padà sí ọlọ́run bá náà lọ́run bá àdékẹ́ náà kureish ṣé gbogbo àwọn wọ̀nyí ṣé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n jẹ́ni táàtí wá sọ pé wọ́n yí ìwà dáadáa tẹ́ ń ṣe sọ́nà ọba ìwọ́n wá yí padà wọ́n bẹ̀rẹ̀ aburú náà wà nígbà fìyà sí fìyà jẹun ni tẹ̀ pé question tó lè come up nínú làkà ìwà nìyẹn pé à fìràwọn náà lápé náà àdẹ̀gbọ́n tẹ̀rí pé làwọn sọ fún wa rí pé fìràwọn fi gbà kan ṣe dáadáa ni wọ́n láti pìlẹ̀ Ọlọ́run ba láti pìlẹ̀ ìgbésí ayé wọn olùtakò Ọlọ́run ba ni wọ́n láti pìlẹ̀ ìgbésí ayé wọn olùgbógun ti àwọn òjíṣẹ́ Ọlọ́run ba ni wọ́n láti pìlẹ̀ so ìgbà wo náà wá ba yẹ káyọ̀ fi yí padà pẹ̀lú wọn bákanáà àwọn Quraysh kèfèrí ni wọ́n láti pìlẹ̀ kó tó ipá nẹ́bí sallallahu alaihi wasallam dé wá bá wọn ìgbàdá nẹ́bí dé wọ́n tó ṣe kèfèrí kú kèfèrí wọn ni sallallahu alaihi wasallam wọ́n dẹ̀ ń fi ìnira ka nẹ́bí wọ́n dẹ̀ ń gbógun ti so dáadáa o náà ti wá wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ wá yí padà lórí dáadáa ẹ tọ́lọ̀wọ̀n bá àdíkẹ́lá wá fi tì torí ẹ̀ yí تركنا بعد كذا ذلك بأن الله لم يكن يغير نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم àfáàní ilé ìbá yóò nídi káwẹ̀lẹ̀ dára aláàmújìnà wọ́n ní nǹkan tí àwọn ìjọ fìràún tẹ́wà lórí ẹ̀ tún tó wá yí padà lé lórí tọ́lọ̀wọ́n bá nígbà bí sọ ìyàkalẹ̀ lé wọn lórí àtàwọn kòrèṣì náà àwọn kòfàárù kòrèṣì ní tẹ́wà lórí ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà aburú ni kéde kó wà lórí dáadáa àmá burú yẹn tó wá lékó sí wọ́n tó wá yí padà lórí aburú tí ń bẹ lọ́wọ́ wọn wọ́n ni o àwọn ìdẹ̀ra tí ń bẹ pẹ̀lú wọn ọlọ́wọ́ bá àríkẹ́lá wá sọ di ìyàlé wọn lórí nígbàtẹ́ kí wọ́n yí padà sí aburú láti bí aburú kan sí bí aburú mi sólé náà lọ́pàá ló jẹ́ sí pé gbogbo èèyàn tó bá jẹ́ sí yóò tún ma instead tó yẹ kó fi aburú tó wà lọ́wọ́ ẹ̀lẹ́ tó yẹ kó change tó yẹ kó yípadà kò ní yípadà yóò tún wá máa lékún láburú sí ni ọlọ́run ọba àlékẹ́ náà máa lékún ní ìyà fóun náà sí ni gbogbo àwọn ìdẹ̀ra tó ti wà pẹ̀lú ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tọ́lọ́run ọba àlékẹ́ láti fún yẹn torí pé kò sí ẹnì kankan nínú ẹ̀dọ́ ọlọ́run ọba tí ìkí ọlọ́run ọba ọmọ dọ́dọ̀ ẹ̀ tí ìdẹ̀ra ọlọ́run ọba ọmọ dọ́dọ̀ ẹ̀ àbí ẹ̀kọ́ ni àbí tara ẹni náà tí ọmọ ní atẹ́gùn náà wa ìkí ọlọ́run ọba ilé jẹ̀máà tẹ́yìn bá fẹ́ gba oxygen lọ́spítù ẹ bèèrè pé èló ni oxygen per hour oxygen per hour fún adult ó wà estimated about 3,500 naira fún adult per hour 3,500 naira times, times 24 ẹ̀bà ń sírò ẹ̀ times 24 èló ló jẹ́ 3,500 naira times 24 ẹ̀bà mi gbé jáde tí ẹ bá fẹ́ gba oxygen for an hour for, for a day kẹmọye tí yóò fi gba oxygen so tẹ́ bá wá ti wá times ẹ̀ by a day ẹ wá times ẹ̀ by 360 àmì 365 àbí ẹ wá times ẹ̀ by 365 a year kàmọye tó amount sí ìyẹn fi mọ̀ wípé tọ́lọ́mọba àdékẹ́lá bá ní kí tọ́lọ́mọba àdékẹ́lá bá yọ ìkẹ́ rẹ̀ kúrò nínú ìsẹ̀mí ẹ̀mẹ̀dẹ́ ènìyàn wàláhì lanzim gbogbo wẹ́ẹ̀tì wa táàrù pa níyẹn kò tó wa láti fi gbégbèsè ayé àti pé wẹ́ẹ̀tì tó fi máa ra nǹkan yìí gẹ̀ẹ́ta lẹ́ni tó provide fún ẹ ọlọ́wọ̀n ọba náà ni síra nìsí so mo fẹ́ kí a mọ́ mo fẹ́ ká mọ́ ìṣirò ní ẹ̀nà 84,000 naira ni ní ojúmọ́ àrí 84,000 naira ní kí a bá fẹ́ gba oxygen lójúmọ́ per day 84,000 naira so 84,000 naira yẹn times 30 days tọ́wọ́ yẹn bá fẹ́ gba a month ẹwọ ìtọ́ a month yìí 84 times 30 84 yìí times 365 ẹ̀wọ̀n tó amount sí millions of naira nìyẹn so that is millions of naira ni yóò fi gba oxygen fún odidi ọdún kan so ilé ìdáyà fi ń kàlàyé fún wa yí pé ìkẹ́ Ọlọ́run bá kò sẹ́ni tí Ọlọ́run bá lékè ló ṣe fún sójú ọba máa rọ̀ jẹmáà sójú òní ọ̀rọ̀ dédé àwọn kèfèrí ni ta ló ń sójú orí kalẹ̀ ta ló ń tó lójò ṣe bí kí Ọlọ́run bá ní ó dẹ̀ ń délé àwọn kèfèrí náà ṣe bá ní sí

because condition tí yẹn bá wà ń gbà míì èyàn mọ̀ wó pé a ah, kò sí condition míì tó tún burú jù báyẹn lọ so èyàn mọ̀ wá tọrọ pé tí èyàn kọ́nà wà lékè láti ẹ̀mú òkú èyàn kú ní ayé láì tí ẹ̀ ní kò ńlá tí yẹn padà bàbá lẹ́yìn tí yẹn bá kú tán jẹ̀má tí yẹn bá sick tí yẹn bá ní malaria to be specific tí yẹn bá ní malaria nínú nǹkan tí yẹn máa ń ní ni loss of appetite kí yẹn má lè jẹun èyàn nílè jẹun ẹnu yẹn máa tẹ́gẹ tẹ́sí pé kódà tẹ́bá àwọn oúnjẹ tí yẹn láìkì jù tẹ́bá pìrìpìà rẹ̀ fún èyàn nílè jẹ àbí ẹ̀kọ́ ni so ó wà máa bẹ̀yẹ̀ pé kíyàn rọ́jú jẹ nítorí pé kíyàn lè bá lògùn fún ẹ̀ní tẹ́kíyàn lògùn sí inú tí òṣò jẹ ńbẹ̀ àbí ẹ̀kọ́ ni inú òfìfo wọn ní tẹ́kíyàn lògùn síbẹ̀ ó wà ní wa jẹ fún èyàn bí pé wọ́n pọ́níṣì yẹn ni jẹ̀máà ẹwọ̀ bàtẹ́yàn síkì àṣẹ ìntàfi appetite àṣẹ nù lọ́wà ìntàfi ma adùn oúnjẹ pé oúnjẹ yìí ládùn oúnjẹ yìí korò oúnjẹ yìí ṣe báyìí ó ṣe báyìí ẹnu lọ́wà inú wọn mẹ́wọ́ pé tọ́lọ́wọ́n bá nìkẹ́lá bá fi irú ààrẹ yẹn kàn yàn tọ́lọ́wọ́n bá nìkẹ́lá bá mú appetite kò lẹ́nu yẹn tí ò dá padà mọ́ tàbí ò dá padà mọ́ wàláhì nàbí wọ́n ma fọ́ọ̀sì yẹn jẹun ní kò ní wù yẹn jẹ ìyẹn sì gbọ́dọ̀ jẹun lè yóò fi survive ìdí ìwà ń fi máa dùn jẹ ẹ̀yin ẹmẹ́wò dẹ̀rọ lọ́wọ́ bá o tọ́lọ́wọ́ bá dẹ̀kẹ́ bá wá yọ kúrò nínú ẹnu jẹ̀má àṣẹ́gbèsí ayé ní túmọ̀ síyàn subhanallah wallahi kò lè ní túmọ̀ síyàn ṣé bá nífi àwọn ìdẹ̀ra kan bẹ̀rẹ̀ pé nígbà tí yẹn bá rí appreciate ìdẹ̀ra yẹn tẹ́ẹ̀bá sí rí ìdàkejì ẹ̀ nímọ̀ jẹ̀má àti ẹ̀bá fẹ́ mọ irú ìdẹ̀ra bójú ṣe rí bí ẹ̀bá fẹ́ mọ oore tọ́nà bá nígbà ṣe fún yàn pẹ̀lú ojú ìwọ kan díjú ẹ̀bá bí i kìlómítà mile kan rí mẹ́ẹ̀lì kan mẹ́ẹ̀lì kan péré lẹ́ni tó díjú ni wàá mọ̀ pé ha àti kéèyàn fọ́ subhanallah kò yẹ báyìí nísìn kéèyàn kan díjú lásán in fact communication tẹ́rí tá à ń ṣe tá à ń sọ̀rọ̀ tẹ́ understand me wallahi ìdẹ̀ra ni o níjọ́ tí èèyàn bá fẹ́ communicate tí èèyàn bá fẹ́ communicate pẹ̀lú àwọn èèyàn kan tí èèyàn bùkátà wọn èèyàn ní hájà sí wọn èèyàn ní bùkátà sí wọn láti bá yẹn gbọ́ bùkátà kan èèyàn wá ń sọ èdè yìí sí wọn èèyàn yóò dí o bẹ̀tì yẹn ń sọ èdè sí wọn wàá gbọ́ nǹkan tí yẹn sọ wàláhì ìgbà yẹn lèyàn mọ̀ pé wàhálà gidi ni lèyàn mọ̀ pé àtẹ̀jẹ̀ra ni mú ń sọ̀rọ̀ tẹ́ ń gbọ́ mi fẹ́ pass message sí message yìí sì ní mi lérí pass pẹ̀lú ìṣàrọ̀ pẹ̀lú pé kí n demonstrate ẹ̀mí lérí pass àfi kí n sọ lẹ́nu irú nǹkan tí mo sọ yìí ó ti ṣẹlẹ̀ sí mi rí mi ló jẹ́ kí n mọ̀ pé wàláhì láàbí bí mo sì ń communicate pẹ̀lú yín tẹ́ ń gbọ́ mi yìí wàláhì bá bá ńlá ìdí ara ní ibi ẹkùnrin ọjọ́ tí mo kọ́kọ́ dé Sókótó for the first time 2005 ni no 2006 2006 mo dé sokoto for the first time èmi àtọ̀rẹ́ mi àti ájí àwa méjèèjì àwa méjèèjì mú ìyàwó dání alẹ́ lọ sí ìlélà ìlélà yìí bọ́dìá Nàìjíríà sí Niger ni so àwa ń láti kọ́kọ́ dúró sí Sókótó náà àti Sókótó láti wá wọ mọ́tò ìlélà èmi ní ní ìgbọ́ Haúsá rárá mi mọ́ nǹkankan ìgbọ́ nǹkankan ní Haúsá ọ̀rẹ́ mi náà gbọ́ nǹkankan ní Haúsá ilẹ̀ wá súwa sínú mọ́tò pàkì ní Sokoto a fẹ́ communicate pẹ̀lú àwọn Haúsá tó wà ń bẹ̀ a nídi ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó pọ̀ gan torí pé resources wá ti tán little chain tó wà lọ́wọ́ wa ojú tó lè gbé wa dé ilé lálọ ẹ̀tí understand àwọn fẹ́ communicate pẹ̀lú àwọn Haúsá wallahi ibi tá ti ẹ̀ problem lélẹ̀ wọ́n gbọ́n tàn kí ni nǹkan lè fi communicate ẹ bá wa wẹ́ni tó gbóyìnbó lọ ẹ̀dàkùn wàláì ìgbà tó lọ wá ẹnìkan tó gbóyìnbó wá gbogbo òyìnbó ti sọ i go i come gbogbo tí bá ti sọ láyé i go i come i go wàláì ti sọnù gbogbo tí bá ti sọ láyé i go i come i go i come mọ́sàgbásẹ̀ wàhálà dé wàláì ní òun ló sì gbé ìbójú gbà yẹn mọ́tò pàkì tó tóbi jù ní Sókótó òun ló gbóyìnbó jù mẹ́ àní wọ́n sì gbìyànjú kẹ́ bá mẹ́rí wá ní kan tó wà wá fún mi ní gbogbo tó mọ́ gbèsè ayé rẹ̀ I go I come kọ́lẹ̀ lè bá sọ pé kan wá kẹ́ pa yóò ní I go I come wàláì ìgbẹ́ tí mo mi ìgbẹ́ tàbí sọ̀rọ̀ rí wàláì ìta sun ìta mẹ́jú nípa èmi báyìí mi ìfojú ní ìfojú ní oorun ọ̀rẹ́ mi náà fojú ní oorun nínú àwọn ẹ̀fọn ẹ̀fọn tó tọ́ ẹgbẹ́ tó bá rọ́lù yẹn ó tó esísín láwọn ẹ̀fọn tó ní agbára because a gbọ́dọ̀ sùn àwọn ajé àwa táwa bá sùn táwa bá sùn táwa náà bá sùn àmọ́ nǹkan tó lè ṣẹlẹ̀ sí wọn ẹ̀yin náà mọ̀ àwọn haúsá tí ò lẹ́kọ̀ọ́ yẹn àwọn haúsá ọmọ gáràjì àtọ̀fà haúsá tó lẹ́sìn o ṣàgbọ́n wọ́n lè rẹ́pọ̀ àwọn ìyàwó mẹ́yàn lọ́wọ́ ní kílẹ̀ tó mẹ́wàá ọba kọjá nǹkan tí wọ́n lè fẹ́nu ròyìn ìjọba ẹ̀bà yóò mẹ́rin pé ìjọ ẹni mo ma àǹfààní pé kíyàn máa communicate kíyàn máa understand àti gbogbo tẹ́ ń sọ àti kò wúlò àtìgbà tẹ́ẹ̀bá tó ń gbọ́ mi gbogbo tẹ́ẹ̀bá ti ń sọ báyìí tẹ́yàn bá ti understand ẹ̀ wúlò communicate ẹ̀ bùkátà yóò lè bíyà so n tàbí ẹ̀bà yóò mẹ́rin pé abẹ́lẹ̀ yìí àbí àbí súnlá káìwá máa àwọn ẹ̀dẹ̀rọ ọlọ́run bá ti ń bẹ pẹ̀lú ni tẹ́ẹ̀sì pé àti appreciate àti mọ̀ ọlọ́run bá wá ní lè kẹ́lá ṣe fún wa ọlọ́wọ́ bá òkín yí padà sí ìyà àyàfìgbà táwa náà bá yí padà àwọn tán tí ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá bá yí padà ilé lórí ọlọ́wọ́ bá lè kí ló yí padà lé lórí tá bá yí padà sí dáadáa ọlọ́wọ́ bá lè kí lánà yí padà sí dáadáa fún wa so ó túnmọ̀ sí pé tá bá change àwọn ìyípadà fún corruption tó wà láwùjọ wa yìí kí la ń láti ṣe jẹ̀máà àwọn akẹ́kọ̀ọ́ fúnra ẹwọ sáàmà bájá ìgbà tí wàhálà ṣẹlẹ̀ gan tí nǹkan lè ní sáàmà bájá Nigeria Nigeria Nigeria fit economically lásìkò àbájá o wallahi lásìkò àbájá and live comfortably èlò náà ń rice yẹn gari kan nígbà yẹn agolo kan 5 naira ni gàrí agolo kan 5 naira lásìkò àbájá sí rà nìyí so kájẹ máa sásìkò bàbá ń gídá subhanallah tí ẹ bá wo bí ẹkọ́nọ́mì ṣe rí lásìkò yẹn ẹ rí pé in fact ẹkọ́nọ́mì dáa gan ó wà sọ àbájáta ń sọ ìlú là ń repo à ń repo ní 11 naira 11 naira per litre subhanallah 11 naira per ní tá à ń repo nìyẹn epo petrol tó ti di 140 45 naira ń sí yẹn à ní 11 naira per ẹ̀tí understand gbogbo ayẹ nǹkan sì dá ìgbà yẹn wá ní problem à ń pààyàn à ń ṣe gbogbo ẹ̀ ló wọ́pọ̀ ń gbà yẹn àwọn àbá wa wọ́n wá ní nǹkan táwọn ṣe ni pé àwọn ó sọ one million kalẹ̀ wọ́n bẹ́ẹ̀ ka Quran one million wọ́n wá kóra wọn jọ wọ́n dẹ̀ gbìyànjú wọ́n dẹ̀ ka àmọ́ tó ń tí nǹkan yí padà nǹkan tó ń burú sí ni yẹn títí nǹkan burú sí ni wallahi ó ń burú sí ní tẹ́ẹ̀tọ́ ẹ kó yí padà nǹkan tó fà ní pé kìí ṣe solution yẹn wallahi nàbí ìyípadà tí nǹkan tó lọ́wọ́ bá ilé tó fi yípadà pẹ̀lú wa kìí ṣe òun nìyẹn kìí ṣe bí a ń sọ Kùránì kalẹ̀ ni èyàn ń sẹ lọ́wọ́ bá ń ka Kùránì nígbà tó yẹn mọ́ lọ́wọ́ ṣeré nìyẹn lójú ara rẹ̀ subhanallah òun sẹ lọ́wọ́ òun wá tún ka Kùránì aya kùránì tó wá ń kààyẹ náà iná ọlọ́run bá dígá ti ní ọmọ ṣe zìná ó dẹ́ ń ṣe zìná tẹgbẹ́ inú kùránì 1 million tẹ́ka ìṣẹ́ pé aya tó ní ká má ṣe ẹwẹ́ igba 1 million ó fi kàpé ní ẹmọ́ ṣe zìná wà bí ìjọba nàìjíríà sí legalize zìná wọ́n sì ń ka kùránì fún òfin ọlọ́run bá tó ní ẹmọ́ ṣe zìná wọ́n sì ń ka fún nàìjíríà kọ́nà lè sàánú nàìjíríà gẹ́rẹ́ ìwọ̀n fọ́ padà ọlọ́run nínú òfin inú kùránì tẹ́ǹkà 1 million yìí náà wọ́n kà nígbà 1 million times pé ká máa fi òfin ọlọ́wọ́ bá dájọ́ o Nàìjíríà sì ń democracy wọ́n sì ń fi alùkùrá wàláhì kódà bí ìgbà pé yẹn ń gbéra yẹn ní ẹ̀ tí understand ẹgẹ́ bí ìgbà pé lọ sí court criminal ó lọ sí court nígbà tó wà iwájú adájọ́ wọ́n wá gbé ìwé ìwé ìwé ìwé penal code wọ́n gbé jáde ó wá bẹ̀rẹ̀ sí máa ka òfin ẹni tó bá ṣe báyìí báyìí láṣe fún ẹni tó bá ṣe báyìí báyìí láṣe fún níwájú adájọ́ òun àwọn ajá adájọ́ gbogbo àwọn òfin tí wọ́n àwọn òfin tó lù àwọn òfin tó kó sí wọ́n ń kà níwájú adájọ́ fún pé tọ̀ adájọ́ ẹ o sẹ́wọ̀n pé o lè lẹ́ni ìjà adigunjalè sí ni ìdájọ́ nàìjíríà sì ní kẹ́ni a ń sẹ́lọ́ ọba àtúwà ń ká òfin ọlọ́run fọ́lọ̀n pẹ́tọ̀ owọ́lọ́run wọ́lọ́run ní a máa ṣe zìnà o àmáwọn máa ṣe ẹ̀tí ẹ̀rẹ́sàn àwọn fi ọ̀rọ̀ rẹ tó ní àwọn fi ń bí so àwa máa fi àyà rẹ tó ti ní káàmù fi òfin rẹ dájọ́ ọ̀nà láàmà wá fi bẹ̀ ọ́ lórí páà ní fòfin rẹ dájọ́ sẹ́ páà ní gbọ́ tiẹ̀ páà ní gbọ́rọ̀ sí ọ lẹ́nu àbá ń fẹ́ yí padà kó yí padà pẹ̀lú wa subhanallah abẹ́kọ́lọ́ ọba àníkílá làwá kú ònú yà àbá wọn sọ fún ọ̀nà pé àbá ní gbọ́ tiẹ̀ o nítorí wíwù gan la ní máa ṣe àmọ́ afẹ́kọ̀ wa òfin rẹ tó wá ti ní àmọ́ ṣeun iná láàmà á kà fún ọ láàmà fi bẹ̀ ọ́ subhanallah

ẹ̀dàkùn tí ìyà bá ń sọ kalẹ̀ lé àwọn èèyàn lórí lásìkò àwọn ànábì ọlọ́run bá tó ti kọjá lọ sí èjì mo bèèrè níṣẹ́ ìbòlẹ̀ rí wà yí pé nígbà tí ìyà bá ń sọ kalẹ̀ lé àwọn ìjọ tó ti kọjá lọ àwọn ànábì wọn àti àwọn ẹni wọn yìí jìnà máa lọ wọ́n máa ń yí padà ní in tó ń ṣe tọ́lọ́wọ́ bá lẹ́gbẹ́ láti ń fi àjẹ́ wọn ẹ̀wọ́n yí padà ní tí ẹwà àwọn ìjọ tó ti kọjá lọ ní ìjọ ànábì ọlọ́wọ́ bá pa wọn rún gbà tó wọn yí padà ní subhanallah ìjọ anábì Salih ọlọ́wọ́ bá pàwọn rúngbà tó wọ́n yí padà ní ìjọ anábì Hud ọlọ́wọ́ bá pàwọn rúngbà tó wọ́n yí padà ní àwọn ọmọ Israeli ọlọ́wọ́ bá pàwọn rún ní subhanallah àwọn ìjọ Firaun ọlọ́wọ́ bá pàwọn rún ní hatta yughayyiru ma bi anfusihim ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ bá ò ní yí padà ìṣe títí ń bẹ pẹ̀lú àwọn ẹjọ́ kan ní dáadáa ní àbí láburú ọlọ́wọ́ bá ò ní bá wọn yí padà sójì kejì rẹ̀ hatta yughayyiru ma bi anfusihim ó dìgbà táwọn ẹbá tó yí padà fún ara wọn tí aburú bá ń bá tó bá ti yí padà ọlọ́run bá ilékẹ́ láwọ́ yí ìyà tí ń bẹ lórí wọn yẹn tó ní bí n tán ṣe tẹ́fì yẹn tájú sí àlọ́dọ̀ ọlọ́run bá nìyẹn tó bá ti láwọn ò ṣe bẹ́ẹ̀ mọ́ in tí wọ́n bá tún ṣe lẹ́lẹ́ dáadáa tó bá ń ṣe yẹn ọlọ́run bá ilékẹ́ náà mọ̀ wá sanwó lẹ́sàn rẹ̀ nǹkan mọ̀ wá dá fún wọn bẹ́ẹ̀ náà ni àwọn ìjọ tó bá wà nínú dáadáa tẹ́lẹ̀ tó bá tilẹ̀ yí padà sáyì dá fẹ́ láwọn ò ṣe dáadáa mọ́ ọlọ́run bá ilékẹ́ ló yí padà fún wọn ni wọ́n padà jẹ́ ní aburú ni ó padà di ẹni ìyá ni ló fi jẹ́ sí pé àwọn kan nínú àwọn mufassirun wọ́n ní àyà yìí àwọn tó ń bá wí àwọn ahlul madina ni àwọn ará madina ni ará wọn kanáà àfá tafsir àwọn afọ́ ní tafsir tọ́sọ bẹ́ wípé lásìkò annabi sallallahu alaihi wasallam wọ́n wà lórí dáadáa wọ́n wà lórí afọ́ wà lórí ìgbádùn wọ́n wà lórí dáadáa ìfọ̀kànbalẹ̀ ń ṣẹlẹ̀ sí wọn àmọ́lẹ́yìn tán ábí kútán táwọn bá kiri kútán tí wọ́n mọ̀rù tẹ́rí pé nígbàtẹ́ pa Usmanu tán ìgbà yẹn ni Ali di khalifa ẹ̀yìn ẹ̀wọ́ Ali ẹwọ́ bó ṣe lo khilafa rẹ̀ sẹ́gbẹ́ nínú wàhálà ni wàhálà ogun lọ́tún ló sí láàrin wa ti Muawiya láàrin wa táwọn Khawarij nítorí wọ́n pa Usman láìjẹ́ tó ti pa Usman báyìí láti gbà yẹn ni nǹkan ti dàrú inna Allaha la yughayyiru ma bi qawmin hatta láti yí padà lórí nǹkan tán wà lásìkò Abubakar Umar nígbà yẹn lọ́lọ́wọ́ bá alékẹ́lá náà wá yí padà sí àwọn náà lọ́lọ́wọ́ bá alékẹ́lá wá bẹ̀rẹ̀ sí máa fi ìyà jẹ wọ́n láàrin ara wọn wọ́n padà sípò àyàfi ìgbà tí ọlọ́wọ́ bá alékẹ́lá ní kásìkò tó nítorí àsọ́lẹ̀ ànábì sallallahu alaihi wasallam tó sọ pé inna ibni hadha sayyidun tó sọ fún Hussein bẹ́ẹ̀ ó ní fa inna bi ni haza sayyidun ọmọ mi tẹ́ ń wo yóò lórí ni o wà la'alla Allaha an yusli habihi bainal fi'atayni ó wá ṣe é ṣe kọ́lọ̀ ọmọ àlékẹ́lá lo ọmọ yìí ní sábàbí ìyípadà sábàbí ìṣàtúnṣe láàrin ìjọ méjì tí ń bára wọn jà Hussein lọ́nà ọba àlékẹ́lá sì lò ní sábàbí tọ́lọ̀ ọba àlékẹ́lá fi parí wàhálà tí ń bẹ láàrin Muawiya àtàwọn èèyàn Ali lẹ́yìn ìnìkà tí Hussein ṣe lẹ́yìn oṣù mẹ́fà péré ó dẹ̀ step down lórí ìmọ̀ràn pé òun ti step down báyìí o òun ò ní jẹ́ amirul ni ma òun ò ní jẹ́ khalifa gbogbo musulmi ma òun ti handover fún Muawiya lórí àwọn mẹ́jẹ̀mú tó ní kí Muawiya gbé pẹ̀lú òun láti ìgbà ẹni peace ti padà nítorí kí ni wọ́n yí padà ẹ̀jẹ̀ ọ̀nà sáà wọ́n yí padà lásìkò ànábì wọ́n yí padà lẹ́yìn tánàbì kú tán wọ́n pa Usman yí padà dé bá wọn nígbàtí yí padà tún dé padà ìgbà tí wọ́n yí padà ní tí kí ni o tí Hussein tó step down tí wọ́n dẹ̀ settle kẹtọ́ wà láàrin wọn àmì kébìlì ìgbà yẹn ni peace tó padà reign láàrin wọn wọ́n pa Ali ni ẹ̀tí ọ̀dásán wọ́n pa Hassan ni wọ́n pa Hussein náà ni àwọn Khawarij náà ní ti ń pa wọn Hussein kẹta ti ń pa wọn jẹ àwọn Khawarij lọ sẹ́lá ní sí so àwọn àbá kan ní àyà yìí àwọn tọ́lọ́wọ́n bá àlékẹ́lá ń jẹ́ kó yé wa òun náà ni àwọn tí àwọn sẹ̀mí lásìkò ẹ̀tìmáà àwọn àbá kan ní àwọn bá ń bá wí bí àwọn kùrẹ́ṣì ni àwọn kùfárò kùrẹ́ṣì ni wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń tá a àwọn kùrẹ́ṣì sí ni pé wọ́n wà nínú ìfọ̀kànbalẹ̀ ẹlẹ́bọ náà ni wọ́n àmọ́ wọn ní sínú parí kéke wọn sínú wàhálà oríṣiríṣi ló jẹ́ kó ní pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àmọ́ nígbà tá nẹ́bì dé báyìí tó di pé wọ́n ṣe kèfèrí sàn nẹ́bì tí wọ́n sá ìgbàgbọ́ sàn nẹ́bì tán láyà sàn nẹ́bì tí wọ́n bẹ̀rẹ̀ sí máa fi nira kan ọlọ́run ọba àdékẹ́lá bẹ̀rẹ̀ sí máa fi ìyà tó ní agbára jẹ wọn bó jẹ́ jẹ́ sí pé ni wọ́n ní àyà yìí gbogbo orílẹ̀-èdè pátá àti gbogbo ìjọ tó bá ti lè yí padà lórí ìṣesí kan tó wà ìmà negative inú kọjẹ́ sí pé kọ́lọ̀ ọba lẹ́tẹ́lá yí padà sí wọn positively àbí kó yí padà sí wọn negatively tẹ́ bá yí padà positive ọlọ́run ọba lẹ́tẹ́lá máa yí padà sí wọn positively tẹ́ bá yí padà negatively ọlọ́run ọba lẹ́tẹ́lá máa yí padà sí wọn negatively kò yí báyìí nísìn so ìtàn inú nǹkan tá ń láti derive ni pé tá a bá ń wá change ní tá ń láti yí padà ní pé àwa à láti ṣẹbọ mọ́ à láti ṣe kúfùrù mọ́ àdẹ̀ láti ṣẹ̀ṣẹ̀ mọ́ ààrẹ láti ṣe bídá àmọ́ nígbà yẹn lọ́wọ́ bá àdékẹ́ lọ́tọ̀ yí padà pẹ̀lú wa náà nínú àwọn àyà tán láti kà sórí àsìkò kásìkò mọ́ bà lọ́tán òun náà ni àyà lọ́wọ́ bá àdékẹ́ láti ń sàlàyé فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون ọlọ́wọ́ bá ní wà dọ́rọ̀bà lọ́hùn mọ́sàlá ọlọ́wọ́ bá lè gẹ́rán fún wa ní àpèjúwe nítorí pé kálẹ̀ bá kẹ́kọ̀ọ́ níbẹ̀ ọlọ́wọ́ bá lè gẹ́rán fún wa lápèjúwe bó ṣe máa ń ṣe pẹ̀lú àwọn tó bá yí padà sí ọlọ́wọ́ bá wà dọ́rọ̀bà lọ́hùn mọ́sàlá qaryatan kanat amina ọlọ́wọ́ bá lè gẹ́rán fún wa lápèjúwe ìlú kan tí ó ti kanat amina ìlú yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn almufassirun wọ́n ní mẹ́kà bá lè gẹ́rán bá wí níwáyìí

pẹ̀lú ọrùn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni láì tán bá fẹ́ jẹun báyìí tán bá fẹ́ mú báyìí wọ́n ní láti ṣe wàhálà pọ̀ kátórí tí wọ́n jẹ kátórí nǹkan tó jẹ kátórí nǹkan tó mú èdè tó ẹ́pàwà náà ti wà nínú kọ̀ndíṣàn bẹ́ẹ̀ rí wàlláhì ti wà nínú kọ̀ndíṣàn bẹ́ẹ̀ rí kò yíra nísìn tó yẹ sí pé pẹ̀lú rọrùn la fi ń jẹ la fi ń mu ní nàìjíríà yìí náà kò yíra nísìn wàlláhì tí nǹkan rọrùn gidi gan ní nàìjíríà yìí nígbà kan rí nígbà kan rí àwọn èèyàn kí ra mọ́tò tó kúbọ̀ ní Nàìjíríà yìí tuntun náà mọ́ra ìgbàyẹ ní pijot wọ́n níbi tẹ́tí assembly mọ́tò wọn ní Kaduna pijot wọ́n máa ń ṣe mọ́tò ní Nàìjíríà ní Kaduna ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ò ti ẹ̀mọ̀ pẹ̀lú ẹ̀ ní gbogbo gbáyẹ àwọn èèyàn máa ń ra mọ́tò brand new car seventy naira seventy naira so i mean pigeon brand new one wallahi seventy naira nígbà náà wọ́n tí bí àwọn ìgbà tẹ́ntà mọ́tò ní 70 naira o subhanallah Nigeria yìí náà ni Nigeria yìí náà ni kò yíra ní sí so tí wọ́n ti pé ìgbésí ayé rọrùn ń gbà yẹ gan in fact ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tẹ́ẹ̀bá rí tọ́ dá àwọn nǹkan tàbí ṣe nígbà yẹn ni ẹ lọ sáwọn technical schools ẹ lọ sáwọn technical schools ti parẹ́ ǹsìn sẹ̀gbẹ́ technical schools ti parẹ́ à tipẹ́tipẹ́ ni technical ti parẹ́ technical school ìgbà yẹn ìtẹ́ǹkan technical school gbà yẹn ó equivalent sí nǹkan tí yẹn kọ́ ní police in fact ó tún jù bẹ́ẹ̀ lọ nítorí pé technical school gbà yẹn ó well equipped gbogbo àwọn irinṣẹ́ pátápátá ẹ lọ sáwọn technical school tí ẹ lọ sáwọn ẹ visit ẹ ra àwọn equipment tó wà ńbẹ̀ ẹ ra tools tó wà ńbẹ̀ technical school nígbà yẹn dẹ̀ ẹmọ̀ secondary school náà ni jù bẹ́ẹ̀ lọ díẹ̀ ni ka jẹ́ kan lọ ẹ grade 2 grade 2 nc grade 2 teacher wọ́n máa ń ma ìwé kọ burúkú àwọn great two teacher lọ́pọ̀ wà ní primary school àwọn great two teacher because ìgbà yẹn nǹkan dá gidi gan àwọn tí ń jẹ́ kọ́yọ́ ní pé nigeria yìí náà àti Nàìjíríà yìí ti dáàrí ìwà lọ́ì tó dà gbà yẹn discover epo wọ́n gbà yẹn ló ń gbà yẹn agriculture là ń ló ń gbà yẹn fi design Nigerian flag wọ́n fi design Nigerian flag ní green white green green yẹn nǹkan tó indicate ni pé à ń fáàmù ni nǹkan tí green yẹn tó indi to symbolize ni nǹkan nkasi green bẹ̀ white yẹn symbolize peace green symbolize pe Nigeria o agriculturist ni ẹni lọ́wọ́ sí pé ó ní ètò jẹ́ mú rẹ̀ àtọ́rọ̀ ajé rẹ̀ lórí agriculture in fact ìtaari nínú agriculture lábi develop epo ìgbà tá discover epo nǹkan tá rí nínú agriculture lábi develop epo gbogbo bàtà ń sọ yìí Nigeria ń gbádùn gbà yìí wallahi alazim Nigeria ń gbádùn sọ́lọ́wọ́ bá ní kí ní tí ha rizquha ragadan min kulli makan ọlọ́wọ́ bá ní ìjẹ́ mú àwọn ìlú ìwá ń bá wọn ní gbogbo ayé Nigeria ẹ̀bá tẹ́yẹ̀ bá bu yẹ̀pẹ̀ sórí páànù yìí tẹ́ bá gbẹ̀ nǹkan síbẹ̀ yóò wù tẹ́ bá bu yẹ̀pẹ̀ sórí páànù yìí ẹ̀dẹ̀ wò ní Saudi kò léwu láyé yóò jò náà ni kò léwu láyé torí pé wẹ́dà wọn ò fẹ́bọ̀ yẹn ti ní agbára jù èyí bàbá mọ̀ nǹkan tẹ́ fẹ́ kìbọ̀lẹ̀ Nigeria tí ò ní wù ẹ̀tí eh, understand ya tí ha rizikú ha rọ́gọ̀dẹ̀ min kulli maka arizikí rẹ̀ wọ́n bá ní gbogbo ayé pẹ̀lú ọ̀rọ̀ bi an'amillah emila wá ṣe kèfèrí orílẹ̀-èdè yìí wá si kèfèrí sí àwọn ẹ̀kẹ́ ọlọ́ọ̀ba ó ṣe fi o ọlọ́run bá nígbà wá fi ẹ̀wù ẹ̀wù ebi àti ìbẹ̀rù lọ́nà bá nígbà bí wà ní nǹkan tí ń bá fẹ́ra nẹ́jì ǹjẹ́ yìí mọ̀ pé ààwẹ̀ bá ààwẹ̀ ńlẹ̀ ni wàláhì ààwẹ̀ ọba ààwẹ̀ ńlẹ̀ fún wa ni àbí tí káàbẹ̀ tó dé kí lárí jẹ ẹwu àwọn àwọn teachers àwọn teachers àtàwọn àwọn tí wọ́n jẹ́ state workers ìgbà wọn ti gba sálárì gbẹ̀yìn ẹlòmí inú wọn ti gba sálárì láti December last year náà ti gba sálárì gbẹ̀yìn àìbẹ̀ẹ̀kọ́ ni ẹlòmí láti January February náà ti gba January gbẹ̀yìn wọ́n jẹ́ ẹlòmí ní 5 months báyìí 5 months tọ́bá tó bá wá san tọ́bá tó fẹ́ san ilé tọ́bá ń sẹ́mẹ̀ wọ́n àgó parí wọ́n ti nígbàtọ́ ma wọ́n délé báyìí pítà fún ẹnà alẹ́bẹ̀lẹ̀ omi délé subhanallah kí ẹ wá ṣe bẹ́ẹ̀ láti December sí dìgbà yìí ẹ̀rí bí nǹkan ṣe fún wọn nǹkan táìkì bá aláì kọ́lọ̀ ọba kó sàánú wa ni ebi wọ́n ń pa ìlú gidi gan àwọn tí wọ́n èso lúbá àwọn ọmọlúwàbí èèyàn wá dẹni tí ń tọrọ bára wà láì lọ́pọ̀lọpọ̀ ẹwù bẹ́ẹ̀ sí wò mí oníṣẹ́ ọwọ́ ni ní díkìrì àní ní a má ti jẹ́ àti mú ló nira fún mi kódà ní ti ń jẹ ní sinú sí àti sàárì tí rí <coughs> ẹ̀dàpọ̀ sí sàárà fún mi kí ṣe gbogbo náà ní parọ́ tó náà ma country báyìí àbá ma country a ma country àwa náà ma pé àwa káà dìde gan rọjú ni ó yẹ káà gan máa dìde but a rọjú wallahi àwọn rọjú ni níjọ bí mílẹ̀ rẹ̀ pé ah, àbáyẹ̀ mẹ́tí gbé mẹ́tò jáde ti kẹ́ mú ní à ọ̀rọ̀ mẹ́tò lélẹ̀ yìí o bí mẹ́tò lélẹ̀ kọmọ̀ wọ́n bí tọ́wà tó ní mo ti rówó repo sí ó lé more than three months a ah, kú náà nítorí pé tí n bá sọ fún yín pé gààrí ni mo fi mú yín fi gààrí jẹ sàárì o bẹ́ẹ̀ tí n bá fi gààrí jẹ sàárì tí n bá sọ fún yín ẹ̀kí ò lè wù lórí mi àbẹ́gẹ̀ máa wù lórí mi ni ẹ̀kí ò lè wù náà bí ẹ ti jẹ síkì adìẹ ò ní kan nínú ẹ̀ ni adìẹ ò ní máa dúnú ẹ̀ kó wọ́n jẹ síkì ẹ̀kí ò sì ní wù lẹ́yìn tó jẹ gààrí tó ń mu gààrí ẹni tọ́wọ̀ bá sọ ní ìsìn táwọn mọ̀bí tó sùn orí ọmọ ẹ̀dẹ́ kà pé ni wàláhì orí ẹjọ́ tí ẹ rí bákan náà lárí tí ó bá ti sọ fún wa tó wọ́n kò sẹ́ni tó fẹ́ mọ́ tó wọ́n mo wà ní program kanjọ́ kan àwọn mẹ́ àwọn èèyàn wa gan mo wá ní bá jòkó yìí bá jòkó tá pọ̀ yìí mo fẹ́ kẹ́ identify ẹni tó ó dìbà tó ọba tó mú kọ́kọ́ jáde tó ń fi kọ́kọ́ wèrè sí ní dọ́láàmù ọmọ oko ní ọ̀nù nǹkan jọ lójú ọmọ kọ́kọ́rọ́ jáde wà ń fi kọ́kọ́rọ́ káyẹ̀ lé bàbọ̀ kọ́ gbé mọ́tò wá ìrìn ayé pé wọ́n ṣe dáadáa rí lè yínú ìkọ́ tó wáyé pé wọ́n bá jí mọ́ so bẹ́yẹn gbé mọ́tò wá ń sẹ̀ bí ọba ti sọ máa gbóhùn gbé mọ́tò wá kọ̀ sẹ́ni tí ó mọ̀ pé mọ́tò ló gbé wá ó

ẹ mọ́jà tẹ́ra wá o ó bá ẹgẹ́ bí ẹni tí ó gbádùn ní tí wọ́n sọ fún dókítà pé wà láì ẹwọ kò discharge wọn ààrẹ ti yá ààrẹ lọ́wọ́ mọ́jẹ̀ ká tọ́jú rẹ̀ yàrá ara mi ti yá dókítà ara rẹ̀ sì ti yá irú ẹ̀ lọ́rọ̀ ọmọ Nàìjíríà yìí a nígbà pé à nígbà kọ́nà ń bínú sí ọba yìí kódà ni wọ́n tó lè máa lọ́nà tún yọrún sí ọba yìí níbi táà ọ̀rọ̀ tó ní agbára tó serious ní o àwọn nǹkan sì ń bẹ nínú ọmọ Nàìjíríà ìtọ́ ẹ́ wọ́n lè ra odidi èèyàn pàjẹ́ lójoojúmọ́ wọ́n máa ra odidi èèyàn tó ẹgbẹ́ ìjọba bá gbà wọ́n láyé bẹ́ẹ̀ ìgbà tí 17 trillion gbogbo gbogbo n'igeria ètò ilé ẹ̀kọ́ ajẹ́ kó múyán lórí ètò hospital ajẹ́ kó múyán lórí gbogbo ẹ̀ pátápátá àtẹ̀wọ́ òṣìṣẹ́ ti gbogbo ẹ̀ fódí ní ọdún kan wọ́n bọ́jẹ̀ èlò 6 trillion àbí 3 trillion àbẹ́lò ná bọ́jẹ̀tì 6 ná bọ́jẹ̀tì kódà 0 point ná bọ́jẹ̀tì fún gbogbo Nàìjíríà yẹnyán about 170 million population gbogbo Nàìjíríà 170 million plus ẹ̀ tí understand ó ní gbogbo wa in tó wà fójú ọdún kẹta àní koda kódà wọ́n ti bọ́jẹ́ta àwọn ọ̀nà àdúgbò wa papọ̀ mọ́ wọn ní ìdáni ẹ ti understand wọ́n da ọ̀nà wọ́n ṣe náà wọ́n somi wọ́n ṣe gbẹ ẹwà capital project wọ́n 6 trillion fún ẹwà máa wo ọmọ Nàìjíríà kẹwa ní 17 trillion 17 ẹwọ ẹgbà tó fi tọ́jú gbogbo Nàìjíríà tó fi tẹ́kíà gbogbo Nàìjíríà ẹwọ ọdún tó fi gbogbo tí Nàìjíríà ń ṣe yẹ́yẹ́ yọ́ ma ṣe gbogbo àwọn capital projects wọ́n kọ́ ilé mi báyìí bí alájà bí alájà 50 ni oríṣìí àwọn offices ni wọ́n kọ́ wọ́n san gbogbo owó sálárì gbogbo òṣìṣẹ́ wọ́n gba àwọn èèyàn ṣiṣẹ́ wọ́n ṣe gbogbo ẹ̀ lọ lórí 6 trillion ni ọmọ Nàìjíríà yọ kan ní 17 trillion naira in fact nǹkan ṣe nǹkan ṣe wá bí báyìí ẹ̀ tí ọ̀nà sáyẹ̀ bó jẹ́ jẹ́ sí pé ẹni tó ní nǹkan yẹ ó declare ó deny asset yẹ báyìí ó deny asset báyìí ẹ̀ tí understand tí ẹ bá ṣerú àwọn political appointment kan tí ẹ bá ṣerú àwọn political post kan táwọn yẹn head a ní mọ̀ pé wọ́n work tó bẹ̀ ẹ̀ tí understand a ní mọ̀ pé wọ́n work tó bẹ̀ so kọ́lọ̀ ọba kó sàánú wa ni níbi tó yẹ pé àwọn èèyàn tí ó ń jẹjẹ bí táwọn èrò tí ó ń jẹjẹ ibẹ̀lẹ́ nìkan ló ti nírú àwọn owó yìí ẹnìwọ́lẹ̀ ẹnìkan wálé ní ẹ kéèsè rọ́kàṣì ma mú nídìrí ní ìdàmú rẹ rọ́kàṣì náà kọ́nà máa fi ń bá lùyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ asset ni in tẹ́ ń pè ní wealth asset ni in bá worth náà máa ń pè ní wealth yẹn fíà lágbájá oní company sí báyìí kí ni worth company yẹn abájá oní nǹkan báyìí onílẹ̀ sílùú báyìí ó kọ́lé sílùú báyìí ó kọ́ ẹ̀tí eh, ọ̀dásán so tán pè ní west gan nìyẹn tó pè yẹn gan tó ní gbogbo àwọn west tá ń sọ yìí gbogbo àwọn asset tá ń sọ yìí òun ni ó máa multiply tí ó tó padà mọ́ bí àwọn owó mi tó kìlá yẹ́ fàwọn mẹ́rin pé Ọlọ́run bá ní fa àdákọ Allahu libasa al-ju'i wal-khawf ẹ̀rù ẹ̀rù sẹ́ńpátí sọ ibi tí ń pa ara ẹ̀rù náà tó ẹ̀rù náà tó mẹ́mẹ́ba jama'a wallahi alazim Ọlọ́run sẹ́sẹ̀ mú nǹkan yẹn fúyẹ́ díẹ̀ díẹ̀ ni nígbà tí ń fúyẹ́ lọ báyìí àwọn mẹ́ndì àbí àwọn kílẹ̀ ń pè àwọn nẹ́jẹ́sẹ́dá avenger avenger làwọn tó tó àwọn tó jẹ́ mẹ́ndì ma ọ̀tọ̀ làwọn mẹ́ndì àwọn yóò hẹ́ ma lọ sáájú ma lọ gbà gbàtọ́yà àwọn yẹn gbà tẹ́ti fi wọ́n sọ àwọn pipeline tẹ́ti fi wọ́n sọ gbogbo àwọn pé epo tẹ́ni sasárì fún wọn sábà avenger tún dé àwọn tó láwọn fún yàwó èjú mẹ́ndì lọ àyẹ́jẹ̀ ń bọ́ lórí ni àti ìbọ́ lórí boko haram tẹ́wọ́ avenger tún gbé àwọn biafra náà tó lóyún okùnfin tí nàìjíríà ẹ dákun ìbẹ̀rù wọlé tó báyìí mo fi ọlọ́run bá búra ní àwọn táìmù tí àwọn boko haram fi ń ṣe wàhálà yìí tán fi ń ṣe ọṣẹ́ yìí ìlọrin bí àtàwọn ẹlẹ́yò àtàwọn ẹlẹ́yò bá lọ báyìí wà díẹ̀ tẹ bá wà ní mọ́sálásí ní àwọn ilẹ̀ haúsá wàláì ẹ máa ni bọ́ọ̀bù ni wàláì nítorí bọ́ọ̀bù ọkọ̀ dáhùn mọ́sálásí ni ẹ sì kú ẹ tí ọ̀nà sáà mọ́ wà ń kánú ìjọ kan ibi tí mo wà wọ́n bí kẹ́ court road ní Kano ibi tí mo wà báyìí síbi tí wọ́n ti pa wọ́n ti pa wọ́n ti pa sẹ́nẹ́tọ̀ kan kò jú bí síbi mọ́tò yẹn lọ àwọn sọ́jà sì wà níbi tó ti block ọ̀nà ní àwọn ibi checkpoint tí wọ́n káàkiri èmi ò bí wọ́n ṣe manova láwọn Boko Haram yìí honestly nínú black zip báyìí wọ́n dẹ̀ fi ọta ìbọn wọ́n dẹ̀ fi wọ́n dẹ̀ fi wẹ́ẹ̀tì gbogbo mọ́tò yẹn wọ́n rí pé wọ́n pa sẹ́nitọ̀ tí mo sọ yìí in fact nǹkan náà àwọn dájọ wà ń bẹ building tàwà building tó tóbi ní mọ̀gbà tó dé orí ceiling níbi building yẹn very mighty building mo fọ́lọ́ àbúrà very mighty building ó dé orí ceiling nínú building náà tó pé for like 15 minutes akẹ́ ń gbọ́ ìbọn ni ṣé irú bẹ́ẹ̀ ni wọ́n wà tẹ́mì yọ́n balẹ̀ mo ti kọjá ní checkpoint kan ní Kano rí mo kọjá tẹ́ báyìí lẹ́yìn mi báyìí mo sì ń gbọ́ ìbọn táwọn sọ́jà attack àwọn kan wọ́n ní wọ́n ní suspect ni wọ́n pé wọ́n tó so àìmọye bàbá yìí ni máa wọ báǹkì ní Kano wàláì sí jọ́rí yóò sì lè mi jáde nítorí wọ́n rí pé mo dárùn gbọ̀n sí mo gé sòkòtò sí fọkànbalẹ̀ ni ẹ ni fọkànbalẹ̀ wà báyẹn ṣé bá ní ìgbà tó pé à ní mọ̀ yóò kàn dédé dáhùn ní báyìí sí dáhùn parí náà nù ọlọ́lọ́tọ̀ ẹ̀sì ọlọ́lọ́tọ̀ so irú wàhálà tí Nàìjíríà wà lórí ẹ̀nìyàn ebi ń pa wá àtún security security challenges ọba ni lọ́sùnwájú ta lẹ́yìn májúmájú lọ́sùnwájú májú pọ̀ ní jórí lọ ẹ̀dàwò kí ló lè tó bá ní tẹ́yọ̀ gbọ́dọ̀ fọ́kàbalẹ̀ pé orú mú mọ́fẹ́ síwájú ta wa mẹ́jú iwájú ta ìwọ́n sọ̀kọ́ ọmọ ti lẹ̀kún lẹ́yìn bóní ọ̀bá níwákó ó ti gẹ ó ti gẹ wọ́n jálẹ̀ fún mọ́ níwákó káwọn sọ pé ó ti ẹwà rò fún wọn sọ yẹn ni pé ah, látẹ́jẹ́ tí mo ti ń tilẹ̀kùn ọjọ́ ẹyọ kan tí mo ra gọ́ra mi ti ń tilẹ̀kùn báyìí nẹ́nẹ́ ti wọlé bí ìgbà pẹ́ ní ojúmọ́ náà máa ń tẹ́ẹ̀kì lẹ̀kùn léyàn tó ti lónìí àbí òtí níbi kéyàn pàtí mọ́tò kẹ́mì rẹ̀ sì máa kẹ́mì rẹ̀ sì máa wà mẹ́ gbogbo wà pé he tí wọ́n ti jí mọ́tò ìgbé báyìí ọlọ́run ọlọ́run náà ti padà mọ́tò ìwọ́ báyìí gbogbo nǹkan yányá bẹ́yàn chájì fóònù àbíkọ márùn jìnà sífọ̀kà balẹ̀ ni ẹ́ wàláyà ọgbọ́rọ̀ rìn jìnà ní ó sì láwọn nǹkan mi tó wà important tó fẹ́ ṣe pé jẹ́ fi fóònù lè jìnà sí nǹkan mi wọn àbí ọdá tó fi ilẹ̀ o tó bá sì lè pẹ̀yìndà aláǹkírun lọ́wọ́ lásán àìmọ̀ ìfóònù rẹ̀ ti yọ lọ pé yẹn kírun lọ́wọ́ jìnà fa àǹkírun lọ́wọ́ ni o ká máa rọ́pọ̀ chájì fóònù wá lọ jìnà ìfọkànbalẹ̀ dà wallahi kò sí fọkànbalẹ̀ bẹ́yàn bá rán ma ń sẹ́ ráyìí bọ́bá pẹ́kó tó dé ẹmà wádìí káàkiri tó kọ́ wọ́n lè ti jí gbé lọ wọ́n lè ti lọ bí gúnṣẹ́ ṣe wọ́n wọ́n jẹ́rà bí tá ń gbágbé lù náà ni wọ́n ti lọ bí gúnṣẹ́ náà wọ́n ti lọ bí gún ọṣẹ́ odidi ọmọ ìfọkànbalẹ̀ dà kò Boko Haram ń ṣe pé kìnnìkan táwọn tí àwọn olórí wá bá ní fọ̀kànbalẹ̀ ni kò ní dìkẹ́ ẹ̀mà gba security ti pọ̀ jù náà nígbàtí tẹ́ẹ̀ bá ń lọ tí security kò iwájú àtẹ̀yìn bí gbàgbẹ́ ń lọ sójú ogun ẹ̀dàkùn tí wá lórí tó báyẹn security níwájú ní lẹ́yìn àwọn ọ̀rẹ́jú kan ni àwọn ẹ̀yìn náà lẹ́dìbò fún wọn bẹ bá jára ni tí gómìnà bá ń kọjá lọ báyìí owó tó dìbò fún ni wọ́n ju láìfò èèyàn wọ́n fẹ́ security náà nìsá sẹ́ni bá lẹ́nu ní gọ́ọ̀nà olè máa káàkiri bí ordinary bí àwa ordinary èèyàn báyìí tí olè máa káàkiri bẹ́ ó túnmọ̀ sí pé ẹ̀mí tí wọ́n náà balẹ̀ kò sí bọ́kàn balẹ̀ torí pé wọ́n ń sọ ni kẹ́kàrà rí pé kí lúpọ̀ tẹ́rọ wà báyìí lásán wọ́n mú balẹ̀ nítorí àwọn ọ̀gbọ̀nà slack ní gbogbo gbà ṣé bá ní sí àpẹẹrẹ pé kò sí bọ́kàn balẹ̀ nìyẹn àwa náà tá a ṣe ń rìn frílì díẹ̀dẹ̀ díẹ̀ yìí tán pé ìfọ̀kànbalẹ̀ náà sí náà oríṣìíṣẹ́ àwọn ibi tí ìfọ̀kànbalẹ̀ sí mo sí analyze yẹn tá a bá tún lọ lówó jù báyìí lọ security ó tó tight jù báyìí lọ wàláhì ó tó tight jù báyìí lọ bẹ́ẹ̀ bá ṣe ń lówó sí ni orí ẹ̀sùn máa gbé àárọ̀ ìgbọ́rọ̀ irú àwọn ọ̀la ìgbọ́rọ̀ ṣe báyìí mà because má because ó ti ń di ẹni tó yẹ sí pé ìwọ náà ah, hey tí bá máa rìn bí lálẹ́ wà lámàdé ibi tó ti lè rìn lálẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kọ́dà lóru olè gbàbẹ̀ kọjá ohun tó bẹ̀rẹ̀ mọ́ kóòrìn inú àsìkò yẹn ó ti dé wú fún ẹni yẹn pọ́bá ti kọ́lé ó ní láti fi àwọn fẹ́ǹsì tó ní agbára sí ó tó wà lọ́wọ́ wáyà tó máa ń fi bọ́ná tó ẹgbẹ́ bí wọ́n bá fẹ́ ni látara pọ̀ mẹ́kó lè wọlé náà ni ìjẹ́ yìí mọ̀ pé láwọn kọ́ńtì kan wà láì kò sí kan tí ń jẹ́ burglary tó yẹ pé lọ́dọ̀ tí sẹ́rí mentality Nigeria mentality wọ́láì wèrè ní o kò sí bí kíyàn sí lè dẹ̀wò lórílẹ̀ ayé wà láì àwọn kan bẹ̀tọ́ sí pé àwa ti rò pé bí ìgbà ní ayé ni abnormalities ni òkùnkùn nọ́mà o wà láì tí ò normal làwọn mọ́ ní ó nọ́mà ní Nigeria yìí nílò àwọn ìlú ní àwọn advanced course kò nọ́mà tí wọ́n máa fi burglary proof sójú ilé náà ẹ̀ prison ní pàtẹ́ ìṣẹ̀lẹ́wọ̀n ẹ̀tí ọ̀dásán a ṣe lẹ̀kùn onírin a tún ṣe orin sójú wíńdò ẹ̀dá fún bílé bá wá ń jó ń kọ́ kò sí ibi tó tọ́ fẹ́ pàjáde ilé ti máa ń jó ń gbà yẹn ní ibi tó bá ti ń ṣe wìrìwìrì nílẹ̀ kọ́ já mọ́mọ́ wíńdò tó yẹ kọ́ gbàjáde oyin ṣe bọ́gílárì púpù sí ẹwà máa wẹ́lú wàláì àmẹ́yẹ báyìí ẹ sì máa wòójó fi jóná mọ́lé bàtẹ́ pé gbogbo ọ̀nà tẹ́ fi rẹ́síù rẹ̀ ló ti dí mọ́ra rẹ̀ pa kò fẹ́ kó lè wọlé náà ni kò sí fọ́kàbalẹ̀ náà nípa láwọn kọ́ńtì gidi láwọn kọ́ńtì gidi kò sí ti jẹ́ bọ́gílárì púpù lójú wíńdò kí ní jẹ́ báwọn kódà ìgbà kan náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wà láì kèé sí bọ́gbàkú ní Nàìjíríà náà nígbà kan ẹ̀ tí ọ̀nà sáà kèé sí bọ́gbàkú lójú wíńdò ìgbà tó di pé àwọn èèyàn bọ́gù wíńdò wọlé inú di pa láńlì rárí bọ́gbàkú síbẹ̀ pé káwọn lè má wọlé má àìsí bọ́kàn balẹ̀ láti sọ́ra adé lẹ́wọ̀n Nàìjíríà yìí ẹ̀ tí ọ̀nà sáà àwọn gẹ́gẹ́ mẹ́tọ́ pé kò síbi tó ti wà applicable láyé Nàìjíríà ẹ̀nà ti máa ń ṣe kò sí kọ̀wọ́ international standard Nigeria iná tí máa ń ṣe kò sí nkẹ́kẹ́ wallahi ìyẹ ọlọ́run bá ní ẹ́ fa'adhaqaha Allahu libasa al-ju'i wal khawf bima kanu yasna'un nítorí tẹ́ ń ṣe náà ni nítorí àwọn àbúrò wáyé náà ni àwọn àbá ní kí ló tẹ́ fi ní fa'adhaqaha Allahu libasa tán fi ebi àti bẹ̀rù tán fi wé libas tán wé aṣọ kí ọlọ́run bá ní kí gbé aṣọ ebi wọ̀ wọ́n nítorí pé tẹ́bi bá ń pààyàn tí bẹ̀rù bá ṣe ń bá yàn ní máa hàn lára yàn ẹni tí bá ń pa ẹ̀rí pé ẹ̀rí pé yóò inú kó ẹni tí bá ń pa ẹ́ ti rí alámọ̀ lára rẹ̀ pé ẹni tí ó wà welfare ni ẹni tí wọ́n fún oúnjẹ dáadáa ẹ̀sí ọ̀dá sáà bí kó ní kwa sọ́kọ̀ ẹ́ kíkùn kan ṣe gbẹ̀rin kẹsẹ̀ wá kẹsẹ̀ wá tẹ́rin kórì náà wá tóbi kọ́rùn wá ṣe tẹ́rin báyìí sẹ́wọ̀n pé wọ́n hàn lára rẹ̀ bí lìbá àṣẹ́yẹ́ bí asọ́sẹ́ máa hàn lára yẹn bẹ́ẹ̀ ni òsì máa hàn lára yẹn òsì máa hàn lára yẹn bá wàláì tí ó rí yàn báyìí jẹ́mọ̀ fí ah, lágbàjá ìwà àrẹ́kẹ́ ìyà ń jẹ tààrà ìyà ń jẹ gidi jẹ tí ọlọ́run bá àlékẹ́lá wọ́n ní ìtumọ̀ pé ọlọ́run bá fi lè bá sọ ẹ̀wọ̀n yàn nìyẹn wípé yóò hàn lára yàn bẹ́ẹ̀ náà ní ìbẹ̀rù téèyàn bá ní fóbíà téèyàn bá ní ma ni tọba sọ pé ní lórílẹ̀ ayé èèyàn wo ní tíráàbù jù láyé wà láyé ọmọ nàìjíríà ni èmi ọ̀bẹ́ rí kọ́ntì náà tẹ́fẹ́ dé tọmọ nàìjíríà ò síbẹ̀ o ẹ sọ kọ́ntì náà lórílẹ̀ ayé tọmọ nàìjíríà ò síbẹ̀ kò sí kọ́ntì náà ẹ dákun ọmọ saudi mélòó lẹ́rí lọrin ọmọ saudi mélòó lẹ́rí nàìjíríà tí ẹ bá ṣe ó ní sẹ́ nàìjíríà ni ambassador saudi sí nàìjíríà ni òun lẹ́rí nàìjíríà aláàmọ́sẹ́rí gbogbo ẹnikẹ́ni lẹ́bárí tí bá ní ogbò olú tẹ́bárí tí bá ti ń travel láyé aláàmọ́ pé àpẹẹrẹ pé ní wọ́n dá nìyẹn tó wáyé pé ní wọ́n dá ní yóò jòkó sínú wọn kò sẹ́ni tí lùrì ọ̀dà níbi tán bí sítán forí ẹ̀sọ́ lẹ̀ sí tí ọmọ wa bẹ tí ó máa lọ síbi tí ó ti wá jẹ́ jòjì kò ẹ̀ àwọn fún assignment tó bá lọ fún duty pé wọ́n fẹ́ lọ ṣe dáwà tó sì padà sílù wọn tí pé ìlú wọn ó fi wọ́n lọ́kàn balẹ̀ lábalẹ̀ ẹ̀sìn àti alámẹ̀rí ayé yìí ju kínáfẹ́ wá nàìjíríà lọ́dà tó bẹ̀rẹ̀ ọmọ Saudi mélòó ní bẹ̀rẹ̀ nàìjíríà ẹ̀ka ọmọ nàìjíríà mélòó ní bẹ̀rẹ̀ Saudi ọ̀kántébù àtàwọn tí wọ́n àtàwọn tán sẹ́gbọ̀n ayédèrú lọ tán súnmọ́ gu ara wọn lọ àtàwọn tán lọ lọ́nà àtọ́tọ́ ọmọ Saudi mélòó ní wọ́n ń kàwé nàìjíríà pé à ẹgbọ́n àwọn ọmọ ń kàwé Saudi ẹ eh, mo fẹ́ lọ ṣe masters mi ní Saudi mo fẹ́ lọ ṣe PhD mi ní Saudi àbí ọmọ Saudi mélòó ni wọ́n ṣe PhD ní Nàìjíríà ọmọ Malaysia mélòó ni wọ́n ṣe Nàìjíríà táàfi lọ ṣe Malaysia eh, àwọn èèyàn kí ronú ni táàbá wọn Malaysia mo fẹ́ ṣe PhD mi o Malaysia mo fẹ́ ṣe PGD mi e o Malaysia mo fẹ́ ṣe kíníkà mi o ọmọ ọwọ́dọ̀ Malaysia wọn mélòó tí wọ́n ṣe Nàìjíríà ibi tẹ́ẹ̀tì mọ̀ nìyẹn pé ètò ẹ̀kọ́ wá ń sàárẹ̀ gidi gan bàbá sí kìí sí tán wá intensive care tẹ́yẹ̀ bá ń wá ètò ìlera tó ní agbára jù tẹ́yẹ̀ bá lówó lọ́wọ́ ibo nílọ ìlọ sí UK ìlọ sí India ó dọmọ India mélòó tó wá gbà tọ́jú Nigeria àbí yóò bá para rẹ̀ ọmọ commit suicide nù ọbẹ̀ para rẹ̀ nù yóò wá gbà tọ́jú Nàìjíríà aláwọ̀ ọmọ Nigeria gan ò lè gbà tọ́jú Nàìjíríà wọn lọ gbà tọ́jú òkè òkun ó túmọ̀ sí pé hospital wa ń sàárẹ̀ ibi tá ti tọ́jú aláàrẹ̀ gan sàárẹ̀ àwọn dókítà wa understand àwọn gan sick wàláì ọ̀sítù nàìjíríà lè yóò ti gbé typhoid lọ tó sì gbé malaria bọ̀ nígbà tó pé ẹ̀fọ́ mọ̀ jẹ́ yín lọ́sítù wàláì àwọn ẹ̀fọ́ tó lè pààyàn ààrẹ ah, lọ́sọ́sítù náà wàláì ẹ̀fọ́ mọ̀ jẹ́ patient aláàárẹ̀ yẹn gbá ààrẹ wà yóò sì gbé malaria lọ kò síbi tó ti ń ṣe lórí ilẹ̀ ayé kí ẹ gbé ààrẹ wà kó tún gbé malaria lọ kẹ́fọ́ mọ̀ jẹ́ yẹn ní ọyẹ́ pẹ́tẹ́ ẹ̀ sí méjì èèyàn tẹ́fọ́ mọ̀ ń pa lọ́dún lójúmọ́ lọ́dún tí àwọn WHO tán-tán tí wọ́n ẹ̀sí méjì èyàn tí malaria ń pa ẹ̀fọn yẹn alọ́sibítù lẹ̀fọn ti ń jẹ́ hospital wàláì wàláì èmi ti rí àwọn ayẹ́rọ àwọn ayẹ́rọ ń ṣe lọ́sibítù ní <laughs> ẹ́dìkọ́ta àwọn ayẹ́nu àwọn orílẹ̀-èdè ká ti ń bẹ̀ tó jẹ́ pé wàláì ẹ̀lẹ́ra yẹn lù wọn àwọn orílẹ̀-èdè ká bẹ̀ tó jẹ́ pé ẹ̀lẹ́rẹ̀fọn yóò máa takò làkáyàn pé séyàn lè rẹ́fàn sẹ́fàn sí control wà láì ó sí control tó ẹ́sì pé yàtọ̀ fún pé gbogbo bí tí ẹ̀fán lè ti dúró sí pé ibi inú igbó ni ẹgbẹ́ igbókún ni àbí pé omi jágún sí nìkan ni omi kàjádó sínú kọ́tà àwọn ìlú kàbẹ́sọ́pẹ́ ẹ̀ tí ẹ̀ lè rí omi sí nínú kọ́tà báyìí ẹ̀ sì lè rí kọ́tà bómi ṣe ń kọjá gbogbo underground náà gbégbà ẹ̀ mọ̀ pé kọ́tà dàbí iná ẹ̀ tí ẹ̀ nàtàn wàláì ṣe rí Nàìjíríà yìí ghetto ní Nigeria, o ghetto ẹ̀tí ma ghetto wàláì Nigeria yìí ghetto ni a ń jẹ jihandi ya Nàìjíríà Di láàfin ya yàtọ̀ ẹgbẹ́ ibi tí a parí sí Nàìjíríà láti ń jẹ honestly speaking ẹmà tẹ́bá gbogbo nǹkan yẹ́yẹ́ kò sí ìtàtí máa tẹ́bá lèyàn ní táífọ́ọ̀dù láyé ìtí sábà mọ́ fọ́tábọ̀ jùjú omi burúkú tà mú wàláì àtúnmùmí àtúndáràn ní pípà mọ́mífà ẹwọ Saudi wọ́n à ní omi o Saudi máa import omi bí ẹ̀sí máa import epo ni wàláì tẹ́bá wà ní 10 story ní Saudi tẹ́ẹ̀bá gbá kọ́ọ̀pù mú dáadáa tẹ́ẹ̀bá sí omi omi ó gbá kọ́ọ̀pù dà lọ́wọ́ yìí níbi story bẹ́ẹ̀ bá bílé kọ́ọ̀pù sí à níbi òkè lásán ní first omi ò ní ah, omi ìdẹ̀ tí ìgùn táàbù àwọn ẹwà ẹlọ sí èkó ẹlọ sáwọn wọ́n wà gbẹ́lẹ̀ kó tó kó tó báyìí wọ́n wà lọ gbẹ́lẹ̀ ibẹ̀ wọ́n mọ̀ sí bọ́kẹ́tì bọ̀ tó omi omi o pressure omi ọ̀ráìsì ẹ̀ẹ́ sí ìrírí wà á ní yìí wà láì ìyàlájẹ́ àyà níbi tó báwọn kan ò ti ní omi wà láì kò sí àwọn kọ́lì gidi kí ni mo fẹ́ ra bọ́kẹ́tì máa pàmì sí kí ló fẹ́ pàmì àti ọ̀yà wèrè kí ló fẹ́ pàmì sí gbàtọ̀ bí kọ́ọ̀kà nídìí omi kó o sì tẹ́ ni kọ́ọ̀kà nídìí omi kó o sì tẹ́ kọ́ bẹ́ fọ́sọ́ kó sì débi tó ti fọ́ kò tí ẹ̀ sí àwọn kọ́ntì gidi èsì ẹ̀fọ́ fọ́sọ́ tó ní Saudi òtí ẹ̀ ní fọ́wọ́ fọ́sọ́ kódà student wọ́n ní àwọn washing machine student wallahi student wọ́n ní washing machine wọ́n yẹ fọ́wọ́ náà irú àṣẹ́wò nìyẹn bóyọ́ sí a máa kọ́ máa ibi láti ń náà tó bá débi tó ó kẹ̀ yí tàpù a máa kànga lọ sókè àìtúnsanwó mi ẹ̀rọ fàláì àwọn ẹ̀yìn ti gbọ́ rí kí ẹ máa sẹ́wọ́n tí ó lò wà láì abẹ́yìn máa lọ́lọ́ àdúgbò yìí dáadáa ni wọ́n ìsọ mú bíìlì wá kódà wọn lè mọ́ fún àrósù iná oṣù kan bíìlì oṣù yóò sún jáde àbíkẹjá ìlàdúgbò sí yìí kódà bẹ bá lẹ́ẹ̀jà ẹ̀ẹ́ kọmọ́ mú bíìlì wá níjẹ́ tẹ́ bá padà rí sọ́ọ̀fù ẹ̀ accumulated bill wọ́n mú wá fún yín gbogbo oṣù tẹ́ẹ̀ ti rò wọn wọ́n sí gbogbo ẹ̀yìn lẹ́bọ́ ni ọmọ nàìjíríà yìí sọ́sán ìlàwọn ẹ̀yìn bó fi sọ pé ìtí ń ṣẹlẹ̀ nàìjíríà yìí kò sí ìrù tán ti lè ṣẹlẹ̀ láyé tá lè gbà láyé wà láyé kódà 1% ẹ̀wọ́n ti riot wọ́n ti protest wọ́n ti ṣe protest kò sí kéèsọ̀ rẹ̀ nípa wàláì ìyá ń jẹwà gidi nípa ìyá ọlọ́run ni wàláì kò sí nǹkan tó fàájú pé ọmọ Nàìjíríà ọmọ Nàìjíríà burú ọmọ Nàìjíríà corruption ti pọ̀ jù à ń ṣẹbọ à ń ṣe kúfùrù à ń ṣe nìfà à ń ṣe bídíà à ń ṣẹ̀ṣẹ̀ kódà tún legalize ẹ̀ ẹ̀mí náà wá sọ pé sáwọn amẹ́ríkà náà sáwọn ilé sáwọn ilé ẹsẹ̀ ni àwọn náà máa ń tẹ́ àmọ́lọ́n sí ìyàjà wọn náà ẹ mọ̀ gbọ́ pé ilẹ̀ rí nbì kan afẹ́fẹ́ gbé àwọn èèyàn kan lọ flọ́ọ̀dù ṣẹlẹ̀ nbì kan kìíní kan kan dédé ṣẹlẹ̀ ẹgbẹ́ gbogbo sínú ń pa àwọn èèyàn sẹ́yìn máa ń ṣẹlẹ̀ nàìjíríà ìtọ́lọ́n fi ń fìyà jà wọn náà nìyẹn ọlọ́run fìyà jà wọn náà yíran yàtọ̀ náà bá fi ń jẹun kálukú lẹ́yà tọ̀tọ̀ torí pé àdúró dédé wàláì ìbẹ̀lẹ̀ amẹ́ríkà lọ ọmọ kan wọ́n kà ti bọ́ síta ọmọ primary school tí dẹ̀ gbé ma yóò dàpọ̀ àwọn ẹ̀ lọ ẹ̀yìn gbọ́dún yóò Nàìjíríà kọ́kẹ́ nígbà tó ẹgbọ́n lásẹ̀ sí ma yóò kà pàwọn ẹ̀ lọ ni ó náà nìyẹn ìgbà lọ́yà ẹ abẹ́pàṣẹ òfin abẹ́pàṣẹ sí sínú òfin pé sí ti ìbọn lílò ṣé ní ṣètò kọ́nà sànù wa náà tába ti yí padà ọlọ́ọ̀bà àlékẹ́lá náà yí padà pẹ̀lú wa àmọ́ tá a bá sá yí padà ìran ìyà tí ń jẹ wá tába ní ká máa alaláìsẹ̀ wàláì kò kéré wọ́n kóbọ̀ fún àwọn ọlọ́pàá kẹ́mọ̀ fi dáwọ́ ọmọ nàìjíríà wọ́n sì fi máa rọ́ọ̀bù wa wọ́n sì àbíkí lọ́pàá fi ń gba múrí kọ̀ọ̀kan lójú ọlọ́wà lójú ọ̀nà ṣebí torí ìbọn ni tí ọba sí ìbọn lọ́wọ́ ta ní òjò ẹ̀yìn mọ́ dúró múrẹ́ safety ẹ̀yìn tó ń fi ayò ṣebí torí kò sí ìbọn lọ́wọ́ wọn ni ìbọn yìí làwọn ọlọ́pàá fi gbowó lọ́wọ́ yín wọ́n ní kí àwọn ọlọ́pàá máa fìbọn dáàbò wa wọ́n sì fìbọn pa wá wàláì ẹ̀rí pọ́ ọlọ́pàá kan wọ́n ni ọlọ́pàá yẹn ó sì ti ọdún dẹ́bà kan nígbà tó fail láti cooperate pẹ̀lú ẹ̀ kò fún níwàásó ó sì ti ẹ̀pa nítorí wàásó kìyàn kọ orí díẹ̀ mi àìmọye yẹn bẹ́ẹ̀ kí ní kan bẹ tá máa ń ṣe táwọn ọlọ́pàá máa ń ṣe láwọn tó corrupt ara náà ọlọ́pàá ó ní pé èèyàn kan dábà ti dájọ́ kú fún wọ́n ti dájọ́ kú fún èèyàn parents àwọn relative èèyàn yẹn wọ́n wà mú owó charge wọn ní million naira wọ́n lè charge wọn ní 5 million naira wọ́n bá ṣe bọ́bá ṣe bálú ẹ̀mí ọba yìí pé ó wà lọ́wọ́ tí ni ẹ̀wọ̀n àmà ìkan tó ṣe tán bá ti wá gbowó yẹn lọ́wọ́ ẹni yẹn tán bá ti wá gbowó yẹn yẹn wọ́n wá mú èèyàn míì wọ́n wá fi replace ẹ̀yẹn wàláì èèyàn míì tí ọ̀sẹ̀ làwọn ọlọ́pàá ọlọ́pàá wàláì ẹ̀ẹ̀mẹ̀ pé ìṣẹ̀lẹ̀ fa wàláì mọ̀fọ́lọ́pàá búra wọ́n sì mú èèyàn míì tí ọ̀sẹ̀ wọ́n sì fi replace ẹ̀ńtà ti dájọ́ kú fún torí wọ́n ti gba owó lọ́wọ́ àwọn fẹ́rẹ́ ẹgbúrú ẹwà lọ́wọ́ ní bínú sí yẹn ní irú àwọn nǹkan báyìí ẹjẹ ẹjẹ tí ó sẹ èyí ti gba owó lọ́wọ́ ẹnìkan ẹ̀sì ẹni tó sẹ ẹlẹ́tẹ̀ ẹnìkan lọ pa ẹ̀sì fi ẹlòmí ti lọ wàláhì ọ̀pọ̀lọpọ̀ yẹn náà ti kó nínú gàlá méje alẹ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sì ma wọ́n ti lọ wọ́n wọ́n ti ọlọ́pàá àbí kan múyàn ní ojú wọn báyìí wọ́n sì dìlé rẹ̀ dalẹ́ wọ́n sì lórí rú ní Nàìjíríà tàwà iná ni gbogbo àwọn nǹkan báyìí ìní máa ń kó yà jẹyàn láàrin ìṣẹ́jú bí mẹ́ẹ̀dógún tó kù ẹ sí sáré ka hadithu kan fún wa náà èyíkéyìí ìṣẹ́jú tó bá kù ẹ jẹ́ yín hadithu kan fún wa tó yẹ sí pé yóò jẹ́ kó yà pé ìyà Ọlọ́run bá àríkẹ́lá fi ń jẹ wáyìí tá a sì ń láti yí padà lórí àwọn aburú tá ń ṣe yìí òun náà Ọlọ́run bá àríkẹ́lá fi yí padà pẹ̀lú àwa náà àìyí padà lórí ẹ̀ subhanallah akan tara wa ni hadisi wà nínú sunan abi dawud ó tún wà nínú as-sunanul warida fil fitan àti ti àfáwà àdáni tabaka hadisi yẹn a rí àgbóyé nǹkan tí mo fẹ́ sọ yìí a rí mẹ́ inshallah ta'ala naam a kí ni hadisi náà sọ tabala wọlé tó nínú sunan abi dawud yẹn anabi sallallahu alaihi wasallam anábì jẹ́ kọ́ wípé anábì ní àwọn ìwà bàjẹ́ kan bẹ khamsun ìdàtúlítún bí hinna wà ẹ̀rúzù bí láhì àtùdìrìkù hunna anábì láwọn nǹkan márùn kan bẹ tí ọlọ́wọ̀n bá lè kẹ́lá bá tí àwọn àdánwò bá ti lè bá yín lórí àwọn nǹkan márùn wọ̀nyí anábì ní mo dẹ̀ ń bẹ lọ́wọ́n bá mọ̀ ń wá ọlọ́wọ́n bá lólùsọ kó sọ yín kúrò níbi àwọn aburú nǹkan márùn yìí Ah, arábìnrin tí àwọn nǹkan bá àrọ́ bá ti ṣẹlẹ̀ sí ẹ máa retí àwọn ìyà márùn kan lọ́dọ̀ ọlọ́run ọba àwọn nǹkan bá àrọ́ tẹ́ máa retí lọ́dọ̀ ọlọ́run ọba níyà yìí òun náà làwọn nǹkan wọ̀nyí naam anábì sallallahu alaihi wasallam ní tí zina tó bá ti lè gbajúmọ̀ tó bá ti lè fọ́nká gbogbo àwùjọ bá yẹ pé zina gbajúmọ̀ ń bẹ débi kó wọ́n ń polongo zina wọ́n ń polongo zina káàkiri wọ́n ń polówó zina lórí rédíò wọ́n ń polówó zina lórí tẹlifíṣàn wọ́n ń polówó zina lórí fóònù wọ́n ń polówó zina lórí fóònù fa wọ́n tún máa polówó zina wallahi ẹ́ gbogbo àwùjọ tí nǹkan báyìí bá ti ń ṣẹlẹ̀ arẹ́bì ní àjàkálẹ̀ àrùn eléyìí tó ń pẹ́ kò sáwọn bàbá yín tó kọjá rí iní ọmọ ṣẹlẹ̀ sí yín so anabi sallallahu alaihi wasallam sọ fáwọn almuhajirun bẹ́ẹ̀ pé ya ma'ashara almuhajirin mo pè yín ìjọ almuhajirun khawsun idha tulitum bihinna àwọn kan márùn kan bẹ tí ó bá ti lè báyìí wa a'udhu billahi an tudrikuhunna àwọn wọn wá sọ̀rọ̀ lọ́wọ́ bá fún yín kí nǹkan márùn yín má báyìí anabi lam tazhar alfahishatu bi qaumin hatta yu'linu biha anabi ní zina ò ní zina ò ní hàn láàrin àwọn kan títí bá tó fi kọ́ mọ́ apolongo zina káàkiri láàrin ara wọn illa fasha fihim at-ta'un àyàfikọ́ yẹ́ pé àwọn àjàkálẹ̀ àrùn àwọn epidemics àwọn àwọn tí máa ràn káàkiri àbúkọ́ yẹ́ pọ́lọ́wọ́ bàlẹ̀ kí ló fi tí ó fi sàdẹ́wò fún wọn ẹ dákun Ebola sáà bàbá wa gbọ́ kí ní jẹ́ Ebola Ebola ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ́ Ebola tó lọ tán wọ́n tó ní kan ní lassa fever òun tún burú jẹ́ Ebola lọ àwọn bàbá wa gbọ́ ẹ̀yìn gbọ́ ten years ten years ten years ten years back ẹgbọ́n ti yẹ́ lọ́dàbíbà ẹgbọ́ rí ẹ̀ lè gbọ́ lọ́dàbíbà pa gbọ́ àgbọ́ àsìkò Jonathan kèyí sí pọ́dún mẹ́wàá torí Buhari pé tí ọdún kan rẹ̀ lẹ́lẹ̀ pé náà ni ẹ́ àsìkò Jonathan gẹ́sì ń parí lọ́ká tó mọ gbọ́n tí ń pè lẹ́bọ̀ọ́lá ẹ́ Jonathan lọ tán Buhari tó gbà àtúgbọ́lá sáfífà bẹ́ẹ̀ kí Jonathan tó lọ́rọ̀ àtúndíngbọ́lá sáfífà ni sẹ́yìn tó burú wọ́n lé kùté lè yọ́n ma sáfún kò dẹ̀ sínú ilé kàtí òsè kùté nù wá bí wàláì tí àwọn ọ̀rọ̀ kan mẹ́tọ́ yẹ pé ọlọ́run bá mẹ́sàn àrùwá nàìjíríà o tó bá ṣẹlẹ̀ sáwọn orílẹ̀ ni torí pé kò sẹ́ni tí ò lé kùté lé bó lè fẹ́ ṣe bọ́ ọpá lónìí wọ́n wọlé lọ́la torí ní ti bọ́ pápápá jù bẹ́ẹ̀ lọ ó tó bá mi nígbà tí wà mí tó bí ọjọ́ mẹ́ta àwọn èsì yémi tó ti migrate dénú lé rẹ̀ kọ́nà ọba kó sànú wa ni ìgbà yẹn tó ní àmọ́ mu gaari àtúndára mọ́ mu gaari oúnjẹ tó tún tìbù tálíkà tó mọ́ mu wọ́n tún àgbọ̀dọ̀ mọ́ torí pé èkúté máa ń tọ̀ sí gaari èkúté tọ̀ sí àrí ọba kó wa ni àjàkálẹ̀ àrùn éèdì àwọn bàbá ọ̀gbọ́n tí ń jẹ́ wọ́n polówó ẹ̀ lórí rédíò lórí tv lórí fóònù wọ́n polówó zina ànígbà tó bá yáwó tó láwọn ṣe valentine ọdún zina subhanallah ẹ̀yàn ọmọ poli ẹ̀yàn ọmọ university ẹ̀yàn ọmọ amúra kankan ẹ̀mọ̀ wá dé fìlà àbí ẹlẹ̀ ṣe valentine ẹlẹ̀ ń lajú àbí bẹ́yẹn tí ń lajú nù nínú àwọn ojú tẹ́ ẹ̀là tí ń kó yàjẹ́wà rẹ̀ wà lọ́ì ojú zina inú bẹ́yẹn ṣe zina rẹ̀ campus ni zina ti pọ̀ jù wà láì campus zina pọ̀ ní campus ju hòtẹ́ẹ̀lì lọ zina pọ̀ ní kámpọ̀sì ju hòtẹ́ẹ̀lì lọ àwọn ọmọ kámpọ̀sì gẹ́ni lọ sí zina lótẹ́ẹ̀lì ẹ lọ tó bá ti da lẹ́nì sí ẹ kọjá lápáta ya kò bá ẹ kọjá ní kìnnì kan ẹ rí bó ṣe àbí ìgbà fún bá kìnnì ń jà tó bá yasọ mọ́ wọn lára wọ́n bá tura wọn tẹ́sí ọ̀nà wàláì àtàwọn ọmọ universities wọ́n ń sasẹ́wó ẹlòmí obìnrin méjì làwọn ọmọ kọ́tìsì kan fẹ́ eléyìí ò ṣe kọ́ọ̀tù kan fẹ́ òun ò ní mẹ́kọ́ ibi yóò ti lọ forí lakúnù tọ́wọ́n máa lọ bọ́ odò obìnrin nígbà tó dúró tí ẹ̀sìn kọ́ ṣùgbẹ́yàn bá ti dúró tí ẹ̀sìn bàbá ńlá wàhálà ni ẹ̀rí pa àwọn tí máa ń bọ́ lọ́wọ́ cortism àwọn tí bá ń ṣẹ̀sìn ni nínú campuses àwọn ni wọ́n ní dààmú bọ́ọ̀ bá ti ṣẹ̀sìn tó bá ti lè dírẹ́sì jù báyìí tó dírẹ́sì dáadáa báyìí ọmọ ń dírẹ́sì corporate ọmọ ń dírẹ́sì smartly àwọn cortism sọ́wọ́ àbáwọ̀ pé àti ah, ẹ̀ láìkì afẹ́kọ̀ọ́ join àwa tọ́bádẹ̀ ti lè wá bá wàhálà ti dégbé tí ayé rẹ̀ nìyẹn nínú kọ́ joint àbí kò fi sún yẹn lẹ́ni àbí kọ́lọ̀ bàdé kẹ́lá padà wá mọ́ kọ́lọ̀ padà wá mọ́ borí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà sí ni kò rọrùn bẹ́ẹ̀ àmúwọ̀n tó bá ti ṣe sún náà tó bá ti rọrùn wọ́n sádànù ni ti àìlè rẹ̀ àwọn àfáà lélẹ̀ náà ẹ̀fà wálẹ̀ kan máa lọ ẹ̀fà wọ́n lélẹ̀ kan máa lọ kò yí báyìí nìsín so nítorí àsìkò bákan náà níbi wọn àwùjá alẹ́tì lam takò mabọ́t fi asláfihimul lẹ́bí na mabọ́ àwọn oríṣiríṣi ìnira tí ó ṣẹlẹ̀ sáwọn tó ti kọjá lọ rí ní ọmọ ṣẹlẹ̀ tí wàhálà tí zina bá ti bẹ̀rẹ̀ sí máa tọ́bá ti bẹ̀rẹ̀ sí máa hàn láwùjọ arábìnrin wà lam yún kìsú almekiyala walmezan àwọn àjọ kan ò ní máa dí òsùn wọn kù ẹgẹ́ bá ti ń ṣe nàìjíríà yìí kò sí nǹkan tí a máa ń torí pé epo náà pẹ̀lú òsùn ni òsùn ni ń jáde lójú ẹ̀rọ epo yẹn àbí ni àmọ́tọ̀lù súnmọ̀ tí ń jáde ọ̀tọ̀ ní tán rán fún ọ sínú masínú sínú mọ́tò wàláì wọ́n ti dí òsùnwọ̀n kù lórí epo ẹlọ́ra kòkó ẹlọ́ra gbogbo tí ẹ̀bá máa ń wà lórí òsùnwọ̀n láyé wọ́n ti wàlá àwọn kódà ẹja ẹgbẹ́ sórí scale wọ́n ti máa máa ń de scale pa àti bá ṣe máa ń dẹ̀ tó fi jẹ́ wípé kò ní kíní wọ́n ní gbéra bọ̀rọ̀ kò sí tẹ́lẹ̀ gbélé lórí tọ́bá bẹ́ òsùnwọ̀n tọ́bá ra ẹja lọ́dọ̀ àwọn tí wọ́n ti ẹja wọ́n ti dẹ̀ wọ́n pé kó tó wọ́n kó wé ké 1 kg ẹ̀sìnlẹ̀ gbogbo ẹja ló sọ sórí ẹ̀ta tó bá bẹ́ẹ̀ ta òṣùwọ̀n tán ti jẹ tó yẹ pé tó bá fi gbé ẹja kan lé báyìí ó ti wé 5 kg ẹja ẹja kan tí ò tó yẹ jẹun lẹ́ẹ̀mẹ́ta kó wé 5 kg kí lọ́wọ́ tó báyẹn ó ti wé ìṣẹ̀mú 1000 ẹ̀tọ́ntà ní 850 naira náírà fi tẹ́lẹ̀ ó ti di 1500 díìsì ṣẹ̀mú ẹ̀dàkùn ẹja wo lè wé ìṣẹ̀mú bẹ́ẹ̀ wọ́n ti dí òṣùwọ̀n kù gbogbo ní ẹ̀sìn lóṣùwọ̀n ráyá àwọn tí ń fòsùn wọn wọn ráìsì wàláì bẹ́yàn báyàn bẹ́ra ráìsì oníkí ọ̀dà nìsìn ṣe rí oríkí ọ̀dà yẹn stẹ́pù mẹ́rin ní máa ní wọ́n ti rẹ́ ẹran kagbó bẹ mẹ́ta rẹ̀ mọ́ bá àwọn oríkí ò sí fìdí oríjẹ mọ́ tàbá ti fìdí oríjẹ báyìí bẹ́ẹ̀ dédé lẹ́sẹ̀ sí padà torí pé kò ní hook ibi tó yẹ kó hook yẹn wọ́n ti rẹ́ tẹ́ bá mọ́ tí wọ́n dẹ̀hùn lórí lórí lórí lórí lórí kí ọ̀dà kọ̀ọ̀kan wọ́n ti rí tó bí agolo mẹ́ta mẹ́ta lórí rẹ̀ bẹ́ẹ̀ náà ni lórí àpò ráìsì wọ́n ti ní kìíní kan báyìí tán fi ń jò báyìí tó ẹgbẹ́ tó bá ti jíbọ̀ báyìí wọ́n lè jó gbóni ráìsì tán bẹ́ẹ̀ tó bá lè ti jò tán wọ́n tó àfọwọ́ parẹ́ báyìí wà láì onímọ̀ kan jò kankan wọ́n tán fi ń jò nù tán fi ń jò ráìsì nìyẹn ráìsì tó wọ́n fa wọ́n tó ń jò kò yé báyìí nìsín ó súnwọ̀n wà láì tẹ́yàn bá ti ń dí òsùnwọ̀n kù kí lárẹ́bí àbí kọ́ yẹ pé ebi lọ́lọ́wọ́n bá lè kí lọ́mọ̀ fi pa wọ́n ìlà òkèdè òbí sí ní ebi ìyàn ó mú ebi ọmọ pa wọ́n bébí jẹ́ ń pa wáyìí tẹ́gbẹ́ à ń ṣe zìnà àrùn àjàkálẹ̀ àrùn bá wa fẹ́ra àtúndí ó sì wọ̀n ebi ń pa wọ́n ẹ ọlọ́wọ́ bá lè kéré tó wá ya àwọn aláṣẹ tí ó ma fi àjẹ wọn lé wọn lórí nítorí pé ìdí ó tún kù ebi ọmọ pàáyín ẹmọ gbogbo sí ayé kéke ọlọ́wọ́ bá lè kéré tó wá ya àwọn olórí tí ò ní láàánú yín lórí náà ìjọba gẹ́gẹ́ fún a táàkì o àbí ọ̀kọ́ ni jẹjẹ tó ní táàkì ìjọba tó

tọ́bá ní ìjọba ọ̀dá ẹsọ fún ìyá tí ń ta nǹkan olóṣùn ọlọ́jà rẹ̀ pé ìwọ ló kó bá wa tí ìjọba òfìdá tí wọ́n bá ti ń ti òṣùn wọn rẹ̀ dáadáa ọlọ́run bá lè kérò lé àwọn ilé ikú ọmọ ọlọ́pàá wọn ní ìpàrọ̀ fún wa àwọn tó láàánú wa kò rí báyìí nìsín àwọn ìjọba tí ò láàánú wa ó kó bá mẹ̀kúnnù ni tí a bá sì lè tí ó fíwọ̀ mẹ̀kúnnù kì í ṣe gbogbo àwa ìlàrí ń àwọn ọmọ àwọn èèyàn wọn àwọn ọmọ pàtí wọn àwọn yóò benefit ẹ̀tí understand wọ́n ti bọ́bá ṣe máa manova rẹ̀ wọ́n ti bọ́bá ṣe máa ń ṣe gbọ́n nǹkan ẹ̀tọ́ jẹ́ pé kéèṣe masses ló ma benefit mẹ́ àwọn èèyàn wọn ló ma benefit so Ànábì sallallahu alaihi wasallam ní nǹkan tí ó ṣẹlẹ̀ nìyẹn Ànábì ní walam yamna'u zakata amwalihim àwọn èèyàn ní máa kọ̀ illa muni'u al-qatra sama àbíkọ́yẹ́ pọ́lọ̀ ọba àlékẹ́lẹ́ òní rọ̀jò fún wọn láti sánà Ọlọ́run ní rọ̀ òjò fún wọn wúwẹ́yẹn tí ọba ti yọ zaka Ọlọ́run ọba àlékẹ́lẹ́ òmójò tó ní kò lè rọ̀jò arábìnrin wà láwọ́lá ìbáhìn tẹ bá rọ́jò rọ̀ lù tí arábìnrin torí àwọn ẹranko nípa kéde torí ẹ̀yẹ̀ tẹ́ ìwúlò ìfà tí àrọ̀jò rọ̀ lù tí wà arábìnrin torí àwọn ẹranko kẹ́ mà kéré bú tí bá wọn ní o wà láwọ́lá ìbáhìn arábìnrin tí ẹ àwọn lam yum tọrù ọlọ́wọ̀n bá ti rọ ẹ̀kí kan òjò kan bá ti kálà sí sánmà àwọn olówó lé yín yóò làwọn ti ni wọ́n ṣe àwọn èèyàn zaka kí ní jẹ́ zaka wọ́n ma ti ń jẹ́ bẹ́ kẹ́lẹ̀mí ọba díẹ̀ tó ń ṣe kíní yóò zaka kọ́ sáájú ni subhanallah ẹwọ alfansa ọ̀rọ̀ ìsìn ọlọ́ọ̀bá ni wọ́n fi ló ń bẹnu àtẹ́lù báyẹn arábìnrin ولم ينقضوا عهد الله وعهد رسوله إلا سلط الله عليهم عدوا من غيرهم wọ́n bá nípa táwọn èèyàn bá ti ń tí wọ́n tú àdéhùn Ọlọ́run Ọba àdéhùn Ànábì nǹkan tọ́nà ọba àlékelé ṣe fún wọn ni pé Ọlọ́run Ọba àlékelé yóò dẹ ọ̀tá lé wọn lórí ọ̀tá tó yàtọ̀ sí wọn Ọlọ́run Ọba àlékelé wà jẹ́ lé wọn lórí tí ọmọ fìyà jẹ wọn àwọn ọ̀tọ́ ọmọ fìyà jẹ wọn dáadáa ẹgbẹ́ bọ́lá ọba àlékelé ṣe di àwọn Boko Haram àwọn àwọn Avenger ẹgbẹ́ bó ṣe jẹ́ sí wa Nàìjíríà tá ń jẹ ìyà wọn dáadáa wọ́n wá gba dúkìá wọn ní túláàsì àwọn táyà wọn gba dúkìá wọn wọ́n ma tó fìyà jẹ wọn wa ma lam tahkum a'immatuhum bi kitabillah arábìnrin ló díwọ̀n gbà tí àwọn àwọn olórí àwọn ìjọ kan ọba ti máa dájọ́ pẹ̀lú òfin ọlọ́ọ̀bá tí a máa fi ṣẹ̀rí àdájọ́ bẹ́ẹ̀ bá ti ń ṣe nàìjíríà yìí arábìnrin wa yatakhayyaru mimma anzala Allah kásì máa mú ìdájọ́ wọn nínú tọ́nà ọba àlékẹ́lá sọ̀kalẹ̀ tó ọba tí máa ṣe bẹ́ẹ̀ illa ja'ala Allahu ba'sahum bainahum àbíkọ́nà yọ̀bá ma bá ibójà yọ̀bá ma bá wúsájà a ma bá gbìrajà a ma bá tápájà àwọn Biafra láwọn fẹ́ lọ torí pọ́dọ̀ àwọn ilé kó wà àwọn fẹ́ lọ ní sáà àwọn Biafra láwọn ọ̀bá yóò bá ṣe wọ́n láwọn ọ̀bá wúsá ni torí Biafra ṣe yíbò fà àmì yíbò Biafra ni wọn àbáwọn Niger Delta ò sí inú wọn àmọ́ eh, ọ̀dọ̀ àwọn Niger Delta lè kó sí wà àwọn yíbò wá gbọ́n pẹ̀lú mọ́rí wọn

agbalị ara ẹni agbálẹ̀ ara ẹni abọ̀wápara lọ gbá ilu kana náà ń bẹ lọ́sùn mẹ́yẹn wọ́n pè ní ọ̀yàn àti asaba àwọn ìlú ìbá bíríjì lọ́mọ làwọn láàrin bí bàbọ̀ kò sí sùúrù lérè mẹ́ni wàláì bí ọ̀yún sí zango tẹ́rẹ̀ kọjá bíríjì tálà ti dóyún bẹ́ẹ̀ náà ní mọ̀ ṣe rí ìjáwó òsì dákú pa wọn ni ọmọ yàtọ̀ láàrin àti bá wà ẹrù wà

lórí àwọn aburú tó wà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ẹnìkọ̀ọ̀kan wa iná wà náà wọn ti ń kó bá nàìjíríà láwọn aburú tá ń ṣe ẹni tí ṣe ìsìn náà ń bẹ́nu wa ẹni tí mo ti ń bẹ́nu wa nínú àwọn kó ikọ̀ ọlọ́run dénú sínú wa nínú ni mo ń sọ o ọlọ́run járe tí ń ṣe ìsìn náà ń bí wa bí ọlọ́run járe tí mo ti ń bí ọlọ́run járe tí ń jalè ń bí o ṣé báyìí nísìn àmọ́ ní ọmọ nàìjíríà ẹni tí mo ti ń bẹ zìnà ń bẹ ẹni جزاك الله خيرا. Uh, we pray that Allah subhanahu wa ta'ala should accept this from our of act of ibadah. May Allah subhanahu wa ta'ala reward you in abundance in this world that and after. May Allah subhanahu wa ta'ala conquer this among the asanat. Now, uh, inshallah, within four or five minutes, so inshallah, within four five minutes, so uh, what our staff has been saying since the commencement of the program, so I would like to translate it uh, in English. Now, so uh, the purpose goes was impact of corruption and Islamic wealth. Now, Musa said the government are lamenting for changes in the and the, in the community, and what the federal government focus most on is that of curbing the corruption. Definition of corruption uh, in a broad sense, without limitation without the limitation to indulgence. Uh, Islamic jurisprudence says that corruption is what allows to find what ta'ala is like and his messenger. For who embark on it is a bad and evil person. Now from dictionary, It means the act of corrupting from dishonor, disobedience, no integrity or lazy prison or eating to eat evil. Corruption is not limited to the government or leaders alone, but we should be checkmate ourselves individually to know if we are not corrupted. The evil among the corruption is shirk, kufr, is belief, discussing the belief and associative partners with Allah. This is according to Islamic jurisprudence and as well as innovation is seen and the same. All forms of corruption falls among these four affirmations. But in Nigerian, in, in Nigerian sense, it is very limited to certain behaviors such as gambling, gambling, and drinking of alcohol etc. A good Muslim understanding on corruption should be very wide than that of the government of Nigeria. Yorùbá sọ̀rọ̀ Yorùbá sọ̀rọ̀ torí àwọn eh, àwọn questions torí àwọn questions. Now, inshallah, so we like to talk here because of the question. Now, so for whoever I uh, want to go to IOT tomorrow for tomorrow. lecture, so we should try as much as possible to see any of the executives after this program, inshallah. So the question and answer, the first question is, as the current situation in the country, is it advisable to join the force like police, army, custom if you are a Muslim? Now, wọ́n ní bí nǹkan ṣe lójú ìjẹwàá báyìí wọ́n ní ṣé alìgbàyàn márùn-ún láti lọ́wọ́ sí ọlọ́pàá iṣẹ́ ológun àti àwọn iṣẹ́ tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a ní gbàgbé níbẹ̀ ní mọ̀ràn bẹ́ẹ̀ nítorí pé tíyàn bá lọ wọ àwọn iṣẹ́ wọ̀nyí yóò gbé àwọn òfin ọlọ́wọ̀n bá tàbí sílẹ̀ tí ò ní lè ṣe yóò ní wọ́n sọ wípé iṣẹ́ yóò gbá kéèyàn máa tẹ̀lé òfin ọlọ́wọ̀n bàbá yìí òfin ọlọ́wọ̀n bàbá òfin ọlọ́wọ̀n bàbá yìí ilé tó jẹ́ sí pé ilé báyìí rí bínú ọlọ́run kí wọ́n ti torí jíjẹ mú mu ayé kọmọ wá fọwọ́ pa ìdá ọlọ́wọ́ bá lójú ìtọ́nà ọba ní kíláṣẹ lọ́yìn ẹ̀lẹ́ ẹ̀ lórí tí a bá ní pípún fẹ́ jẹun tí bá ní kíyàn má ṣe bẹ́ẹ̀ o so kíyàn lọ sí inú gbó kó lọ wá ọkọ́ àti àdá kó lọ kọ ilé kó gbin sí kó bẹ̀rẹ̀ sí máa ṣe sí àgbẹ̀ kó gbin àgbàdo wàlúwàyàn ọlọ́wọ́ bá ní kíláṣẹ yọmọ bí àbùkátà rẹ̀ so bá ní ọlọ́wọ́ bá ní kíláṣẹ sàlàyé rẹ̀ fún wa nínú suratul Baqara ọlọ́wọ́ bá ń jẹ́ kó yà lórí ọ̀rọ̀ pé ẹ̀yìn ìrìjẹ ìrímú ní ìdíra ọlọ́ọ̀bá sí because ìtọ́lọ̀ọ̀bá lè kíláti tẹ́ ilẹ̀ fún wa ní ẹ́ o kálẹ̀ bá àríbí máa rí àrísìkì lórí ẹ̀ jẹmá àtẹ́yàn bá lóṣogbo tọ́lọ farm tó bá padà dé tó bá kó èròkó yẹn yóò rí wẹ́ẹ̀tì níbẹ̀ yóò rí wẹ́ẹ̀tì níbẹ̀ yóò jẹ yóò mú kódà yóò tó ta ń bẹ́ yóò tó máa fi sọ̀rọ̀ ajé bákan náà ọlọ́wọ́ bá lékẹ́ dáadáa odò kálọ máa pẹja kò yẹ báyìí nìsìn àmẹ́lẹ̀ mẹ́wọ́ pé àdúrù mi mo ṣe graduate tó yìí ẹ̀ mọ́ ìdígírì tí mo lọ́wọ́ ni mẹ́wàá lọ́mọ pẹja ìwọ́n ni kéènì wọ́n ní kí ni ọlọ́mọ pẹja náà ni ṣe bá ní náà bá ti rí iṣẹ́ tó jẹ́ halal iṣẹ́ gidi ṣe pẹ̀lú dìgírí ẹ ọlọ́mọ fi dìgírí ẹ pẹja náà ni kò sí wà láì kéésà burú ṣe bá ní sí torí pé ọgbà dìgírí láti ní ẹ̀kọ́ ni láti nímọ̀ ni kéṣe pé dẹ̀rẹ̀ ni pé kò fi ṣiṣẹ́ níbìkan tó bá fi rí ibi ṣiṣẹ́ alhamdulillah à ń gbàdúrà bẹ́ẹ̀ ilẹ̀ ń bẹ tí ó sẹ́ni tí ó kó ṣe dáko so ká má sì torí ìyẹn ká máa lọ sọ pé abẹ́rẹ̀ join police àbáfẹ́rẹ̀ join ọlọ́pàá àbá àwọn iṣẹ́ tí yẹ́ pé wọ́n máa pa aláṣẹ kí á gbé àwọn ẹ̀sìn kọ̀ọ̀kan jù sílẹ̀ ọlọ́wàlá ní ọ̀la tọ́ọ̀dé ìṣáàlá àṣìfẹ́ gbogbo àwọn tàbí ọ̀gbẹ́ abẹ́ lọ sí lẹ́yìn zoro láti zoro òun náà ni owó yóò dókè ìṣáàlá ẹni tí wọ́n ti sanwó títí bàbá tó zoro wọn nílò ní àǹfààní àti lọ torí ká lè wọ iye gbà ká yàrá tí a lọ ẹ kí láì tó máa san owó wa ní fún àwọn ẹ̀sùn tí ní tòsí two hundred naira náà ni go and come inshallah ọ̀sán àwọn ẹ̀sán uh, this person go well. Is it good to be doing this fast or not? And what is the judgment of it? Wọ́n ní sódá kí èèyàn máa jẹ́ kí tòkùtù yán kọjá àkókò sẹ̀. Fọ́kùnrin ni o, àbí ò dá, wọ́n ní kí ni ìdájọ́ tó wà lórí ẹ̀. So, haram ni. Nǹkan tí ò dá ní kí tòkùtù yán máa kọjá àkókò sẹ̀. Anábì sallallahu alaihi wasallam ní ma asfala min al-ka'bayni min al-izar fafin náà. Anábì ní gbogbo aṣọ tí èèyàn bá wọ̀, ó jẹ́ ṣòkòtò ni ó jẹ́ jàlábíà tó bá ti lè kọjá kókósẹ̀ Ànábì ní iná lẹni tó bá wọ́ra sọ́bẹ̀ wọ́ Ànábì ní tàlátàtù la yukallimuhum Allahu yawm al-qiyamati wa la yanzuru ilayhim wa la yuzakkihim wa lahum adhabun alim àwọn ọ̀rẹ́ yẹn mẹ́ta kan bẹ Ọlọ́run ọba àlékẹ́ Ọlọ́run kò ní síjú wọn lọ́jọ́ gbéra kìyàmà Ọlọ́run ní kojú ànúwò wọn Ọlọ́run sì ní fọ̀ wọn mọ́ Ọlọ́run ọba àlékẹ́ ẹni tí tòkòtò rẹ̀ bá ń kọjá àkókò ṣẹ̀ tí ó nǹkan burúkú ni o ṣe bá nìsín so a haram ni tí ẹ bá ń ṣe bẹ́ẹ̀ inú àwọn kàbá inú àwọn ìṣẹ́ ńlá ńlá lọ́wà ṣe bá nìsín so kọ́nà wà díkẹ́lá fi yóò sọ àkójọ ọlọ́run Please, is it allowed for all children to participate in the school politics like going for post at SCUT? Sódà fún Mùsùlùmí ní ọkùnrin àti lóbìnrin láti máa kópa nínú ètò òṣèlú inú ọgbà campus wọ́n wá kà lẹ́yìn ìrànràn kò dá kò dá rárá rárá ni síbà nísìn so a gbọ́dọ̀ bá wọn kópa nínú òṣèlú nínú campus ibi táwọn èèyàn ti máa ń bẹ̀rẹ̀ political career àwọn náà nílé láti campuses ẹ̀dẹ̀ mọ̀ wípé òfin tí wọ́n ń lò fún politics campus náà òfin tó takò òfin ọlọ́run bá kìí sòfin ọlọ́run fi ń darí tó tí wọ́n náà bá ti lọ kọ̀ǹtí wọ́n náà bá ti lọ kọ̀ǹtẹ́sì fún tó bá ti lọ wọlé ìwọ náà lọ ọmọ ṣe kí ni tí ó bá ní sí àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ so mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ bá wọn kópa ń bẹ̀ o ọjọ́ ọkùnrin lọ́jọ́ obìnrin ni tí ó bá ní sí nǹkan burúkú ni o tó ká sọ́ra fún wọ́n ní ṣe bídíà ní kí a máa ah, ìbéèrè ti sàkóra wọn wọ́n ní ṣe bídíà ní kí a máa bá tẹ̀sí bí àti pé kí ni ìdájọ́ ìdájọ́ náà nù a máa hmm. ah, hadithu nítorí átàrù taari tó wà nínú súnánù dáàrí ni tó yíba ní sí adáàrù tí yíwá látọ̀dọ̀ abdullahi bin mas'ud ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin abdullahi bin mas'ud abu musa al-ash'ari àti àwọn tí wọ́n ń ṣe zikiri nínú masalasi ẹ̀rí bin mas'ud takò wọn lé lórí táwọn náà sì máa pé ń takò wọn lé lórí pé àwọn ń lo òkúta so Abdullah bin mas'ud jẹjẹ kọ́ yí wọn pé bídà nílé tán ṣe yìí pé kò sí kankan náà sàhábà nẹ́bì tó ṣe bẹ́ẹ̀ náà nẹ́bì sallallahu alaihi náà ṣe tó fi kú ṣé bá ní náà ó túmọ̀ sí pé nǹkan tí ó sí inú ẹ̀sìn ni so dídá ní nǹkan yìí so kọ́lọ̀ bá kọ́lọ̀ àwọn fún What are the best way to avoid giving class to lecturer during project with higher institution? Wọ́n ní kí ni ọ̀nà tí ó dáa jù láti lè sá fún ìmọ̀ sanwó àbẹ̀tẹ́lẹ̀ fún àwọn olùkọ́ àgbà nílé ẹ̀kọ́ nígbà tí wọ́n bá fẹ́ ṣe project. Ah, ọ̀nà tó dáa jù náà ní kíyàn lóde lórí ẹ̀sìn yà kíyàn sí mọ̀tí yàn ṣe kíyàn sí jẹni tí a ó mọ̀ in tí wọ́n ní kó ṣe dáadáa dájú èyàn tó bá yí olódo gbogbo ọ̀nà láti pàṣì ní ọmọ wá káàkiri àmúwọ̀ tó bá dára rẹ lójú tó dára lójú tó kàwé dáadáa tó mọ̀wé tó muslim serious ni òkò yí báyìí nìsín muslim ọ̀dà so a serious rada a dẹ̀ dúró dédé torí pé tó serious tó ń gbà mí àti àmọ́ àwé tán lecturer ni ó fẹ́ dúndò pé tọ́ọ̀bá ti fóun ní bribe sí fèèlì ẹ̀ náà ni ṣé báyìí nìsín ẹ jẹ́ ká dúró dédé ká mọ̀ pé kò lè fèèlì wa àfi tọ́lọ̀ bá lè kẹ́lá bá fẹ́ fèèlì wa lọ́yà kù ṣé báyìí nìsín kódà kó ń gbìyànjú ẹ̀ tọ́lọ̀ bá lè kẹ́lá bá ní fèèlì wa kò lè rí ṣe tó ká dúró dédé bẹ́ẹ̀ ọlọ́run bá lè kẹ́lá padà kó wa yọ a ti rí àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn bẹ́ẹ̀ tó ọlọ́run bá ti dúró dédé tá àfàbòsí kọ̀rọ̀ wa gbogbo ẹni fẹ́ sàbòsí fún ọlọ́run bá lèkẹ́ lọ́padà bá wa yóò padà gbà wá kú lọ́wọ́ ẹ̀sùn ọlọ́run àlẹ́. important, describe Ok ok ok eh. ok ok ok wọ́n ní ìmáàrú obìnrin nígbà tó bá fẹ́ kí òun báwo ló ṣe gbọ́dọ̀ rí. Ọ̀bọ̀rọ̀ jẹ́ aṣọ tí ó bo gbogbo ara rẹ̀ àyàfi ojú rẹ̀ fèsì àti ọwọ́ rẹ̀ débi ní báyìí. nìkan náà ni jìbáàrù yẹn ní kọ́bà lórí hàn so ẹni tó bá fẹ́ kírun lóbìnrin mùsùlùmí tó fẹ́ nírun ó gbọ́dọ̀ bó gbogbo ara yòókù kódà èékán náà ẹsẹ̀ rẹ̀ gbọ́dọ̀ yọlẹ̀ yóò bo ẹsẹ̀ rẹ̀ yóò bo ẹsẹ̀ rẹ̀ yóò bo gbogbo ara rẹ̀ ní tá a fẹ́ rí lára obìnrin nígbà tí bá ń kírun níbi tí tó bá jóbìnrin tí àmì níbi tí àwọn tó lẹ́tọ̀ọ́ ti lè rí ni o orí ẹ̀rí kó fi ojú ìràtọ́wọ́ lẹ́lẹ̀ àmọ́ tó bá wà ní tó ẹ́ ṣé bá ní sí àmọ́ tó ẹgbọ́ wà nù yàrá rẹ̀ àbọ́bà níbi tó ń pé àwọn ẹlẹ́tọ̀ rẹ̀ lọ́wọ́ abẹ́ tó ti lè rí àwọn iléèwọ̀ rẹ̀ tán lè fẹ́ àtàwọn tó lẹ́tọ̀ àti rí ni kọ́ yẹ ojú àtọwọ́ rẹ̀ lẹ̀ kọ́ máa kí ọ̀rọ̀ lọ nítọ́pẹ̀ ní ṣe márùn lójú lórí ọ̀rọ̀ rẹ̀. solution sí corruption onílẹ̀ láti ń kà látàárọ̀ ẹ̀ onílẹ̀ bí ká yí padà sẹ́ káwa fúnra wa aburú tàn ṣe ká gbìyànjú ká fi ilẹ̀ ìmọ̀ gbowó ẹ̀yìn corruption ni rìbá ni ọlọ́ọ̀bà àmì rọ́ṣùwà ni ọlọ́ọ̀bà ọ̀fẹ́ ìmọ̀ gba rìbá kí ẹ máa yáwó èlé kí ẹ máa yáyìn ní dúkìá èlé kí ẹ máa fi nǹkan pààrọ̀ nǹkan ní nǹkan tó ṣe dédé ara wọn kí ẹ máa gbé èlé lórí ẹ̀ rìbá ni ọlọ́ọ̀bà ọ̀fẹ́ ṣé bá ní sìn so ká máa kówó jẹ ìtọ́lọ́ọ̀bà ọ̀fẹ́ ni ká máa ṣe zìnà ká máa parọ́ ká máa jalè ìtọ́lọ́ọ̀bà ọ̀fẹ́ ni ká máa ṣẹbọ ká máa ṣe bídà solúsàn yẹn tá a bá ti fi àwọn nǹkan yìí lẹ̀ ọlọ́run bá ní tá a bá ti yí padà òun ló yí padà ṣéǹjì tí ìjọba nàìjíríà ń pariwo yìí aláì nǹkan tó pàtàkì ní o ṣe ní ṣe a láti change o so kódà káwà gbàgbọ́yé change yẹn ju táwọn gbàgbọ́yé ẹ̀ lọ ṣe bá ní ṣe láti sọ pé àgbọ́yé ti wá lórí àlórí corruption ó gbọ́dọ̀ fẹjú ju àgbọ́yé ìjọba lọ so lọ́pọ̀ jẹ́ pé ìyípadà ti wá ó gbọ́dọ̀ lágbára ó sì gbọ́dọ̀ kẹnu ju ìyípadà ti jọba lọ Allahu alam tá bá ti yípadà báyìí ọlọ́ọ̀bà ní What are the contribution of, of our females to corruption of now, and the way out? Contribution àwọn Obiwa, see corruption of, of nowadays. Òun náà ni wípé kí wọ́n jẹ́ni tí ó máa rí àwọn ọmọ lórí ìpayọ̀ ọlọ́run ọba. Tó bá àwọn ọmọ yìí náà ni ó padà di olórí lọ́jọ́ iwájú. Àwọn obìnrin sì ni ó rè wọ́n. Tó bá ní sòsò táwọn obìnrin bá ti jẹ́ni tó payọ̀ ọlọ́run ọba. Tó jẹ́ni tó ń pa òfin ọlọ́run ọba mọ́. Tó sì ń rí àwọn ọmọ wọn àti inú ilé wọn lórí ìpayọ̀ ọlọ́run ọba. Àwùjọ yóò padà dáa àmóbìnrin sẹ́ráwọn obìnrin tí wọ́n ń síra lẹ́wọ̀n yìí tí wọ́n ń sí gbáyà alẹ́ tán sí ogun ara lẹ́yìn ara wọn tí ń kóyà jẹwa lè léyè ara wọn àwọn obìnrin yìí corrupt àbí wọn corrupt ni bẹ́ẹ̀ ọba corrupt yóò mọ̀ sí gbáyà alẹ́ láì sí ẹranko kò yóò báyìí níṣe ẹ pé ó corrupt nìyẹn kò lójú tì ẹ ọlọ́wọ́n bá ní gbogbo nǹkan ìwọ ní adúgbò ṣe dáa tó yìí ìbá ọlọ́wọ́n bá lọ́dá bá tọ́ so àwọn obìnrin náà wọ́n láti ṣe kíni o wọ́n láti dúró déédéé obìnrin láti kẹ́kọ̀ọ́ dáadáa kan nípa ẹ̀ ọlọ́run ọba kẹ́kẹ́kọ̀ọ́ ẹ̀sìn so ibà ní sin contribution tiwọn nìyẹn so lórí bí àwùjọ ṣe lè yí padà so kọ́nà bá ní kí lákòóso àná wa kò sí contribution obìnrin ní kọ́ wa lọ join politics o ẹgbẹ́ bá yẹ kọkùnrin náà àfẹ́ká lọ join politics democracy burúkú tó ń ṣe yìí o so ibà ní so gbà tó bẹ̀rẹ̀ wà ní ẹ̀ contribution tiwọn náà ní ká di chairman ká lọ di sí ká lọ di kíní ká di councillor àdúgbò wa ọkọ̀ ẹ̀kọ́ bá wa sí inú o tó gbé gbogbo anábìnrin lan yufliha qawmun wallaw amrahum imra'a gbogbo ìjọ tó bá fi àlámọ̀rí wọn tó bá fi obìnrin so lórí lórí àwọn ìrìn wọn ní jèrè láíláí ọ̀fẹ́ ajérè ní o so contribution yìí náà ni pé ẹ má dá sóṣè lu ẹ má lọ lé yín ó yíra ẹni sì bẹ́ẹ̀ sí lè kó bá wa ní o so kọ́nà kó sànà wa. Is the public sector? Wọ́n ní só dáa kí Mùsùlùmí máa bú ìjọba ọjọ́ mùsùlùmí àbí ọjọ́ mùsùlùmí ní gbangba kò dá ká máa bújọba kò sí dá ká máa ṣépèlé wọn a máa ṣàdúrà fún wọn kọ́nà bàdé kẹ́lá kó yí wọn padà ní so ìṣépèlé wọn ìgbé wọn ṣépè orí wa náà ni yóò ti máa dáhùn torí pé tí ò bá dá fún wọn tán bá máa ṣe àwa náà láti ìlà rẹ̀ àwa náà ni wọn ní máa ṣe lórí so a ni máa bú wọn ṣé ní sí a dẹ̀ ní máa ṣépèlé wọn ṣé bá ní sí tá a bá dẹ̀ rí tí wọ́n ṣe àìdá so a gbìyànjú á pè wọn sákèésì ṣé bá ní sí so eléyìí máa ń hájú àhìsùn And um, because of the time, inshallah, this will be the last lesson for today, and inshallah, the, the program continues tomorrow. So the question is, what is the reason why they said dogs and pigs are not allowed for eating children? Dogs and pigs. Dogs and pigs. Wọ́n ní kí ló ta fi ní ajá àti ẹlẹ́dẹ̀ tá a fi ní kò dá fún mùsùlùmí láti fi ká máa jẹ torí pọ́nà ọba sí ilé ìwọ̀ ni. Pọ́nà ọba àníkẹ́lá sí ilé ìwọ̀ fún wa bẹ́ẹ̀ nínú Al-Qur'an al ṣọ́lá ọmọ àríkà sọ wípé hurrimat alaykumul maytatu wad damu wa lahmul khinzir wa lahmul khinzir ẹ̀rẹ́ lẹ́dẹ̀ ní jẹ́bẹ̀ tí ó bá ní sí so àbákanáà ọlọ́wọ́ bá àríkà sí ilé wọ̀ fún wa ká máa jẹ gbogbo àwọn àṣìbá ẹranko tí bá máa ń jẹjẹ tí ó bá ní sí ó sì wà àwọn hadith anabi sallallahu alaihi gbogbo ẹranko tó bá ti ní eyín ọ̀gàn tó máa fi ń àtàkì ẹranko ẹgbẹ́ tó máa fi ń jẹ flesh àgbọ̀rọ̀ jẹ́rọ àwọn ẹgbẹ́ wàbítálí ajá jíjẹ haramu nínú islam ẹlẹ́dẹ̀ jíjẹ haramu ní pé pọ́lọ́wọ́ bá kẹ́lá ló ṣe léwẹ̀lé wa lórí tí wà ní ìsìnkú ó ti fi wọ̀ fún wa láti máa jẹ ní ẹ̀kọ́nà bá kẹ́lá fún sọ́wọ́ fún lọ ìkọ́nà bá kí ọmọ jẹ kí a rí bí ọlọ́wọ́ bá ṣe fáwọn kàlà kálí sọ́nà dá ìdáhà ìdá àti àṣìkẹ́fẹ́kà ṣe rẹ̀. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Uh, before we leave, uh, there is an article written by one of our brother brother Ahmed uh, So, Last year is something that I want So, uh, this article uh, is very essential for each and every one of us to take Nigeria by So, it is led by um, the Okay.